dé ẹni mo ní kó yọjú sí mi ṣe ti gbọ́ ẹran ti jíṣẹ́ o. ó lóun fẹ́ lọ sóko àjàpá mo ya ní owó ó lọ sóko àjàpá ó kọjá dé baálé ó tajà kó fún mi lọ́wọ́ mi lọ́lọ́hùn ò ní sanwó mi báyìí o mi ò dẹ̀ nígbà gbogbo rẹ̀rẹ̀rẹ̀ tó sọ bá èmi o. ó dàbọ̀ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ balẹ̀. ẹjọ́ lẹ wá rò àbí ẹjọ́ kọ́ lẹ wá rò fún mi ẹ débi tọ́ ẹ wá ń ta òun síra yín nínú èèyàn mọ wòrì nítorí Ọlọ́run baálẹ̀. tó bá wá rí bẹ́ẹ̀ mo ti gbọ́ yín méjèèjì lágbọ̀ọ́yé dáadáa àmọ́. káàró lè bá bàbá. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyá mi ó dáa o bá mi kílé. baálé ọkọ rẹ ọ̀rọ̀ yìí ìbò ṣe nǹkan kékeré o. mo ti ṣe tán ó kọ̀ kó kárí kù sí. ọmọkùnrin tó dá olójú kó ti ṣe tán ṣé ìṣe ìtì máa débẹ̀ tí ò ní ṣiṣẹ́ mọ́. ọ̀rọ̀ ọ̀dúró dèmi ó dáa ó kárí o baálẹ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì ó tàmójútó o kẹ́ ẹ fojú ṣùnùkùn wo dáadáa. ìyá wa mo ti dé o. ó ti yé mi wá wá. ẹ wò ó méjèèjì ọ̀rọ̀ yìí ti yé mi ẹ mọ tẹ máa ṣe fún mi báyìí tó bá ti ní òwúrọ̀ ọ̀la ẹ wá bá mi ṣe gbọ́ àmọ̀ ń tá fún. ẹni kò tún mi lọ́wọ́ mi o. ọ̀pọ̀lọpọ̀ kan ló ṣẹlẹ̀ wò ojú mi rí tó ọlójú mi rí tó àló so sí ni lẹ́nu wo tó bùyọ̀ sí o. inú mi ò dùn inú mi ò dùn rárá ni nílùú tó lọ́ba tó níjòyè lábẹ́ àkóso mi wọ́n máa ń pààyàn bí èmi pẹ̀ràn bẹ́yẹn. ọlọ́lá jùlọ ṣé ti rí ìtọ́jú ìwé bẹ́ẹ̀ ni àwọn ọmọ kékeré àtòbìnrin tí wọ́n gbé lọ táwọn ibi tó wà. kàṣà kàṣà látìgbà tí mo ti gbọ́rọ̀ yìí ara mi kò jí pépé fúnṣẹ́ mi ò lè lọ lé ìgbìmọ̀ asòfin kò sí nǹkan tí mo lè ṣe. ọlọ́lá jùlọ kí wàá nìkan táwọn agbófinró ń ṣe lórí ọ̀rọ̀ yìí. ọlọ́pàá ṣá wọn ò tí ì rèsí kan pàtó báyìí fún mi. ẹ wo ọlọ́lá jùlọ ẹ jẹ́ ọmọ kọ́ wọn ò lè rí nǹkan pàtàkì kan sọ torí pé ẹ̀yin ò mú lọ́kùnkúndùn fún wọn ni ẹ mú ní líle fún wọn kẹ jẹ́ kó yé wọn pé ẹ̀yin ni gómìnà ìlú yìí ni wọ́n ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ah! Ah! ó dáa àyà bẹ̀rẹ̀ pé àlè mo mọ ọkọ tí màá ṣe. àjẹkù ọ̀rọ̀ dúró kí lè wá ṣe fẹ́ ṣe báyìí. ẹ̀ẹ̀kan la ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé o mọ̀ pé ejò kínní ìnáwó nu o bẹ́ẹ̀ni ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́gbẹ́ kejì yẹn àti dojú ìjọba dé mọ́ yín lórí ni wọ́n máa gbé wọ́n máa gbìyànjú ẹ̀ ó ní bóyá kì í ṣe ọ ọmọdé ń ṣe ẹ̀ ṣé o mọ̀ pé tí òun bá da gbogbo ẹ̀rú ẹ̀ yẹn àwọn ìlú máa máa sọ̀rọ̀ ní ìpéjọba yóò dá ẹ̀kìnì kan torí ìgbà mi àkókò mi tuntun ń bọ̀. tó dáa ọlọ́run á ṣe àfìṣọ́ ẹ̀ṣọ́ yín á dẹ̀ gbá wa yanjú gbogbo nǹkan tó wà lẹ́yìn èmi mọ̀ pé ṣá ìjọkan ìjọkan ibi ọ̀tẹ̀ ibi náà ọ̀tẹ̀ tí ó ti ń gbó wà àmọ́ dáadáa wọ́n kàn ń ṣe ni àwọn kì í tó mú un máa wò ó tí ẹ ọkọ mi ẹ tún lọ àwọn ibì kan bẹ́ẹ̀ lẹ́ni ẹ máa lọ kò tí ì ṣe dúró kò ṣe dúró àwọn ọmọlọmọ yẹn tiẹ̀ ṣe mí kò ṣe mí ó dàbọ̀ ọkọ mi ọlọ́run àbáwá tóbi yìí o ọlọ́run àkún yín lọ́wọ́. ó dà ó dà ó dàbọ̀ ọkọ mi. Mama dear, what are ní ó fi owó ránṣẹ́ sílẹ̀ fún mi. Ìyá àjà jẹ́ iṣẹ́ kì í sẹ́ lọ ṣe o iṣẹ́ wèrè iṣẹ́ kéèyàn kéèyàn fetí gbọ́ lọ ṣe gbogbo ẹbí mi pátá lọ ti bá tán èmi nìkan ló ṣẹ́kù ń gbé mi wá sọ̀dọ̀ baálẹ̀ rẹ ni o wípé kí mi máa gbé lọ́dọ̀ baálẹ̀ bí baálẹ̀ rẹ ṣe wà náà ti gba kámú tó yọ ti mọ̀ pé mi làkọ́ bí ran ọ̀rẹ́ ti mọ̀ pé mi làbí gbẹ̀yìn ìran torí èsì mi ta tì mí sí èsì mi kí n àti mi tí òwò ti wà pẹ̀lú mo ti mí báyìí ń gbé papọ̀. ibo lẹ fẹ́ kí n máa lọ ò baálẹ̀ ibo lẹ fẹ́ kí n lọ wọ́n ti pọkọ wọ́n ti pọmọ kí lẹ fẹ́ kí n ṣe Bálẹ̀ ti gbàlejò. Wo yàrá kan wà lẹ́yìn bẹ́ẹ̀ ni mi àti àjọ máa gbé. Àjọ máa gbé níbẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bálẹ̀, ẹ má bínú o. Ṣé kò sí ọlọ́dẹ nílùú yìí ni láti lè mójútó gbogbo ohun ìbàjẹ́ tí ó ń ṣẹlẹ̀ káàkiri? Àbí kí lẹ́nu mo wí? Ọlọ́dẹ kúkú wà. Pàápàá gan àbúrò mi, olórí àwọn ọlọ́dẹ ni. Àwọn ọlọ́jọ́ tó ń fẹ́ wáyé, gbogbo wọn pa. Pátá láìpù kan wọ́n pa ẹ̀gbọ́n tèmi náà wọ́n pa ẹ̀gbọ́n tèmi náà. bọ́dọ̀ bọ́dọ̀ lẹ̀ kí lè lè ṣàlàyé fún ọ̀sẹ̀ tó kó ṣẹlẹ̀ nípa tó gbogbo ẹ ṣe ìlànà gbogbo àwọn àgbàbọ̀ wọ́n ní ìjọba ti kọjú ẹ fún ṣé mo pẹ́ nínú ìlànà fún máa ń gbà yìí. ìró bọ̀ là ń gbọ́ lóru kàkà kó bí náà ṣe ń ṣẹyọ lọ́tún iná ń ṣẹyọ lọ́sì ká tó wí ká tó fọ̀ wọ́n ti sọ̀lú dérú ah, n tó bani lọ́kàn jẹ́ ni tẹ́ wá béèrè yìí o. Ah. ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀lú wáyé o ọ̀fọ̀ ńlá gidi olóṣèlú wáyé àmọ́ ẹni tó dánwó eléyìí wò mo mọ̀ pé láìpẹ́ láì jìnà ó dàbí lójú pé ó sì ilẹ̀ yìí máa mú. alẹ́ ni a fi hàn jẹ́ alẹ́ ni a fi hàn jẹ́ àṣẹ. Ah. ẹ balẹ̀ tó wà ní gómìnà ti ṣe sí i. ṣé ẹ̀rí nǹkan tí mo rí? ṣé nínú mi ò ní? iye àwọn tó wọ́n ti yọ kúrò nínú ẹ̀ ọ̀tọ̀ níyà wọn tó kú ọ̀tọ̀ níyè nǹkan tí wọ́n kọ síbẹ̀. Hmm. Hmm, bọ̀rọ̀ mi jẹ lẹ́rù ẹnu ẹni kan ti gbọ́ ṣé ìwọ ló máa sọ pé nǹkan táwọn ọ̀gá tọkọ kò kún tó bóyá kó lọ gba gègé kọ̀wé lọ́wọ́ wọn kó tún kọ ó dà kó ti ríṣẹ́ sílé epo lọ́rẹ́ jẹ́ tó ń jó belebele láàárọ̀ yìí kò yé mi o. <laughs> torí wọ lórí tó yàtọ̀ tí ó jẹ́ ń ṣiṣẹ́ yìí ọlọ́run má jẹ́ kẹ́ ta gbogbo ẹ̀ tán yín dànù. ẹjọ́ ń tó ọlọ́run ẹjọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kojú mọ́ ṣe wà kí ló fàbọ̀ sí. ó dẹ yọgò lójú ẹ wo ni. kí ni ṣáàgó ń gbogbo abẹ́ ẹ̀ ló wọ́ jọ. ẹnu kálá rẹ̀. ṣàlàfíà. àti pé ẹjọ́ ṣe mo bọ́kọ̀ mi. Ah bẹ́ẹ̀ni <laughs> ó wà nílé ó wà nílé she mm. kò lè ṣe kó ti bẹ̀rẹ̀ sí sí ṣiṣẹ́ ah, ah, kárakára báyìí ah. ó yẹ ṣe ẹlẹ́kẹ̀ẹ́ rí jésù. rúkà àti wọn àjọ ń jáde láìpẹ́ ó fún wákàtí méjì kẹfí gbáradì ìwọ àti wọn ẹ máa ní láti lọ rí aṣojú tìpínlẹ̀ tó wà ní agbègbè fún ìfọ̀rọ̀jọ́mọ́tò lọ́rọ̀ ìgbà mo ti bá wọn sọ. ìsáyẹ̀ wá dúró sí ti gbogbo ìgbà tí wọ́n ṣe ló ṣe báwo. ọjà ọ̀gá ẹ gbà mí kẹ ẹ dẹjọ ẹ bá mi máa bá sọ̀rọ̀ mo dúró síbí ìbàkùn tí ẹ̀rí àmì pé mo dúró ọ̀rọ̀ àwọn olóṣèlú tó ti ẹ̀ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jọ ẹ bá mi bẹ̀ mi ò fẹ́ fojú sunkún ọkọ ọmọ kékeré ara mi ni mi. ṣé mo pé ìdíṣẹ́ mi náà láti mọ̀ ní lọ́lẹ̀. ṣùgbọ́n yóò ní kó má ráyè tèmi. Kòríbọ̀sún tí wọ́n ń wò yẹn oníwèé ìròyìn ni ó dá tọ́ lẹ́nu kìdìrì mo nígbàgbọ́ nínú gbogbo ìròyìn tí Bọ̀sún bá ń kọ torí pé Yorùbá ní bí àgbàlagbà bá gègé ní igbó àgbàlagbà náà ló máa ń mọ bí tó máa ń wó sí wọn ò gbọdọ̀ wá pa ọmọdé pé ẹjọ́ ìbò ni kì í fẹ́ wó sí nítorí ìdí èyí gbogbo òyìn tí Bọ̀sún kọ pátápátá gbogbo ẹ̀ ni mo nígbàgbọ́ pé òótọ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n èmi nígbàgbọ́ gbogbo ọ̀kan tó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ó ju nǹkan tí wọ́n kọ sínú ìwé ìròyìn mọ̀ kan wọ́n fẹ́ kẹ́ ẹ gbé bọ̀ sọ́kù rẹ̀ kẹ́ ẹ lè jọ tọ́kùn sí ọ̀rọ̀ ilé ìsàlẹ̀ dáadáa àbí kílẹ̀ rò. tọrọ ló sọnù màá pè. Ah, ọ̀gá mo mà tún rí sí ọ̀rọ̀ tẹ̀sán ìkẹ́ ó dẹ̀ jẹ́ nǹkan tí tí a ní láti mójútó torí dájúdájú nǹkan tó wà lẹ́yìn ẹ̀fọ́ ó jèjì lọ ọ̀rọ̀ tó wà ní ó ní jẹ́ ọ̀rọ̀ kan tí a ní láti wò fínífíní kẹ̀dẹ̀ máa wo àwọn ẹlẹgbẹ́ mi náà ti ń sọ ọ̀kan tó jọmọ́ ọ̀rọ̀ yìí tí a sì ń yíra wa síbí yíra wa sọ á ṣe ti ẹ̀gbà kéèsì mi sí ẹ mọ̀ pé kò sí nǹkan táwọn lè ṣe aládàáni làwa kó kú kú báyìí àwa ṣetán láti ṣe ojú òkú yẹn ká tọwọ́ wọn lójú ká mú olóòkú tó wà bẹ́ẹ̀ tí wọ́n sì tún lọlẹ̀ ẹ ṣe lóòótọ́ ọ̀rọ̀ ló sọ mọ̀sán sórí àmọ̀ràn kan tèmi kò máa gbà ẹ́ ni pé sórí ilé ayé ó gbẹ̀gẹ̀ gan èèyàn sì gbọ́dọ̀ máa ṣọ́ra ṣe torí pé wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní alágẹmọ tó ra ń wọ́ lọ jẹ́jẹ́ ikú ń pa gbèdéta sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ màá gbà ẹ́ lámọ̀ràn pé kò ṣe jẹ́jẹ́ ṣé o mọ̀ pé àwa nísìn àlè farawé yín àwa ìjọba là ń ṣiṣẹ́ fún ó sì ní ojú ìròyìn tí àwa lè gbé tí ìjọba bá wa tì wá lẹ́yìn láti pé ẹgbẹ́ ẹgbẹ́ kan báyìí ẹ má gbé báyìí ẹ̀yin nísìn ẹni adájọ́ ẹ láwọn ajàjàgbara tó wà lẹ́yìn tẹ́ pé bí nǹkan bá ṣẹlẹ̀ gbàrà wọ́n á dúró tì yín ṣùgbọ́n àwa ọlọ́run ni òun là gbójúlé àmọ́ tèmi kàn máa gba ẹni pé kò jọ kò ṣe jẹ́jẹ́ torí ọlọ́run á máa fi ṣẹ́ṣọ́ gbogbo àní lábúrò àbí kí ló ní mo sọ. àmọ́ ọ̀gá ṣé àwa náà lè kọ ìròyìn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni. lórí kí ni ah. ọmọdé máa ń ṣe wọ̀yọ̀ nígbà tó mọ ipò tá a wà wípé ìjọba là ń ṣiṣẹ́ fún àwọn ò lè farawé àwọn eléyìí a lè farawé wọn àmọ̀ràn tẹ́mi kan máa gbà ni mo ti gbà yẹn gẹ́gẹ́ bíi pé àmọ̀ra wa ń dábàá kọ nǹkan tí ó lòdì sí tó tó kú lòdì sí ti tíjọba ò fẹ́ wàhálà làwọn àyẹn àgbùdọ̀ dáwọ́lé àwọn táwọn lè ṣe rèé. ẹ ṣe wọn ga láti wákàtí lọ màá bẹ̀rẹ̀ ṣe lóye bá dẹ̀ ṣe lọ màá máa jẹ́ kẹ́kọ̀ọ́ tí bá nílò nǹkan kan àbí méjì láti gbọ́ lẹ́nu yín màá pè yín ṣe gbọ́ ọ̀gá ṣé kò sí ìròyìn kankan nípa àwọn olóṣèlú ajégúdújẹrá tí ẹ tí mo lè sáré kọ síta kọ́tà máa rìn yín sí yín. <laughs> bọ̀sùn kò tí ì sí hmm. ṣùgbọ́n tó bá wà tó bá wà. ẹ̀yin ẹ má ṣe yọnu èmi fún ara mi màá wá ròyìn fún ara mi èmi àtàwọn ẹlẹgbẹ́ mi ká kojú òṣùwọ̀n àwa wá ròyìn fúnra wa ẹ ṣe mo rí iná o. bọ̀sùn. lùmọ̀ ọ́ ṣe o bójú rere lùmọ̀ ọ́ o bójú ẹnìkan lùmọ̀ ọ́ o máa ṣe é lọ. máa ṣe o máa ṣe é lọ. àdìgó. àyìnlá àbùnú wa ń lé báyìí. ọmọ gbòòrò la wà gbòòrò lọ̀gá wà ó yẹ ká wà ń gbòòrò ká máa ṣeré ká máa ṣe àgọ́lé wà ń bì àbí. bàbá ẹ bá a sọ̀rọ̀. ah lóòótọ́ ni o gbogbo eléyìí tí wàá tọ́jú sẹ́mi báyìí o èmi máa bọ́ta o. ṣé o ṣe wà ní ìwà tó ń jẹ tó ń o ò ní wàhálà ó ń sùn òun jí nǹkan kan ò ṣe ẹ́ kò tẹ́ ẹ lọ́rùn àbí. alaye kò yẹ pé kò tẹ́ wa lọ́rùn. àmọ́ bí wàá dẹ́pà jámọ̀ kankan ni títí ṣọ́gẹ́ tó ń rìn o làgbọ́n ló máa kọ́ làgọ́ o ẹni tó gbọ́n ló máa kọ́ ẹni tó gọ̀ o kí ló dé. ọ̀gá tiwa tí bàbá balẹ̀ bá máa sọ̀rọ̀ ni o. ọlọ́ba babaláwo tó ń gbọ́ pẹ́lẹ̀ jọlẹ̀ ó fẹ́ gbọ́kọ̀ tí fa fẹ́ sọ ni o gbogbo àwọn táwọn bíbá yìí àkànlè máa sọ̀rọ̀ kí gbogbo àkàn máa sọ̀rọ̀ wọ́n máa sọ kọ̀kọ̀ kọ̀kọ̀ tí gbogbo wá sínú òkùnkùn kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. owó wèrè. ṣé máa wà á mà. ṣé ẹni mọ̀ ẹ́ pé báyìí pàlú yẹn tí òkú ẹnì kankan bẹ̀rẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ kalẹ̀ kò sí tàbí ẹ̀ kà máa ṣe bó ṣe wà nínú títí ọmọ ní sùúrù nígbà tí ẹ náà nǹkan kò ṣàṣe wá mi báyìí àkọ́kọ́ ìwà pamọ́ ni fúngbà díẹ̀ náà máa bọ́ta wọn máa ṣe nǹkan tó ń wà níta nǹkan kò ṣàṣe nǹkan kan bí báyìí à ń jẹ à ń mu ẹ jẹ́ ní sùúrù. ẹ kà gbà dára yín lọ sí láyé mọ lọ́ọ̀ṣì kò lè tọ́ṣẹ́ mọ́ ọ lọ́wọ́ bàbá ẹ bá fún àgọ́ mọ́ mu kí lẹ fẹ́ kó wà. bá a ti nílẹ̀ rà. bá a wà lẹ́nu sí bàbá. ẹ ọlọ́pàá níbo lẹ bá ṣe dé. ó wá ti tẹ nínú àwọn tó ń ṣiṣẹ́ láabi ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀gá wọn fara sí i. ẹ kí ló wá dé tán ló pa àwọn aláìṣẹ̀. nítorí ilẹ̀ lọ ṣe ń para wọn. ilẹ̀ báwo. Ah, èmi gan tí mo jẹ́ ọlọ́lá jùlọ ní orí tí mo jẹ́ gómìnà ìlú ṣé mo lè fọwọ́ lalẹ̀ bí kan pé mi mo lè lẹ̀. àbí. ta ló fún wọn láṣẹ pé àwọn làwọn nílẹ̀ tó fi máa mú máa dẹ́mi aláìṣèlégbodò. àbí. ìwádìí ṣe ń lọ finifini lórí ẹ. ẹ láti ṣèwádìí lè mo fẹ́ kẹ́ ṣèwádìí yẹn finifini finifini. má jẹ́ kẹ́ mọ lọ́la jùlọ. a fẹ́ gbọ́ èsì ìwádìí ẹ ti gbọ́. ó ń diṣọ àtàyàn yan bọ̀. ẹ lọ fọkàn balẹ̀ kò séwu. olóye. èmi wà lẹ́yìn ibi tèmi mo tó mọ́ yín lẹ́yìn báyìí. kí ló ṣẹlẹ̀. nǹkan tó ń sọ fún mi ṣe ni pé ó lọ́wọ́ àwọn èèyàn pàtàkì. ẹ nà ó ẹ. àwọn tó ní pọ́ńtò lè kọ́ lọ kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ jọ́jọ́ lè dárúkọ wọn fún mi. Okay, okay. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ mo wà ń rí àṣà bàbọ̀ jẹ́ kí n pè é padà tí wàá ti ṣe rè àṣà tó máa pè é sọ máa lè sọ máa fi analyze. kódà ó ṣe gan ọlọ́run á máa ṣọ gbogbo wa má tó pè é tí bá ti rí nǹkan kan máa pè é ó ṣe. alright. bọ̀sùn bọ̀sùn bẹ́ẹ̀ tí ẹ rí ọ̀gá ikú lára wa gbódìgbà àwọn ọmọ ìgbà sọ̀rọ̀ tó fi ẹjọ́ gbọ́ntàgì kò sí nǹkan tó ń lọ ń lu ìsinmi nínú tí òun gbọ̀ngàn ò túmọ̀ ó jẹ́ kó ti mọ̀ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ nílùú igbó lọ́wọ́ àwọn èèyàn ńláńlá ní àwọn olówó ìlú wọn mọ̀ ń pa tó dẹ̀ yàtọ̀ sí pé ọ̀rọ̀ ilẹ̀ lọ́jà sí. ọ̀rẹ́ fún ẹ̀yà yìí sí ẹ̀ tó yẹ kó mọ̀ pé ìlú tá a wà yìí <laughs> ìlú tó lágbára lọ́pọ̀lọpọ̀. gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ nílùú olórí dorí ẹ̀mú nílùú wa yìí tọ́lọ́ bá ṣọ́yàn kí n máa fi ṣẹ́ ìṣọ́ra ẹ̀mọ́ tí màá gbà yẹn ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ o. ọ̀gá ó mà ní kankan tí mo fẹ́ sọ nígbà tọ́rọ̀ dìbà yìí mo rò pé ẹni tó bá ní pé kí omi má pa sóhun lára kò yẹ kó ṣeré ní etí odò rárá ni àmì mi ò ṣeré ní etí odò mo wọnú odò ni gbogbo ara mi ló kún fún mi ní ìyí tí ọ̀rọ̀ dé mo rò pé kí n máa lo ọ̀dọ̀ yín bí láti máa fi kọ ìròyìn mi kí n lè wádìí tó wàá di ọ̀rọ̀ ẹ̀ torí pé àgbájọ wọn la fi sọ̀yà pàápàá jùlọ mi ò fẹ́ wà ní iléeṣẹ́ tiwa láti ṣe torí ọ̀pọ̀lọpọ̀ alágbèdo dáńdélẹ̀ àmọ́ etí mi wò kó má ti pé ọmọ adẹ́mi rẹ̀ lẹ́gbọ̀dọ̀ àmọ́ tí bá wà ní ìjọba lónìí bí ìjọba ò ṣáà lè fúnra rẹ̀ síra ẹ̀ pàápàá jùlọ kò lè fúnra sáwọn ajá tó ń tó ń fún lóúnjẹ. mi ò fẹ́ràn èdè tó pè yẹn ṣé mi ni ajá ìjọba mi mi mi mi fẹ́ràn ètò mi ò kì í ṣe ajájọba mo ṣiṣẹ́ fún ìjọba ni àti pé ọ̀sán àìbánisùn káfíńtì mi tàn yá o gbogbo alẹ́ àjọ mu bàjẹ́ lọ́ra ṣe jẹ́jẹ́ nílùú yìí mi ò tí ì ríṣẹ́ síbi míì ọ̀nà fún ọ̀nà ọ̀run ní ibi tá a ti rí tọ́rọ́ kọ́bọ̀ tá a fi ń bọ́ aya tá a fi ń bọ́ ọmọ rẹ̀ mi ò tí ì gbàṣẹ́ síbi míì ìtẹ̀fẹ́ dá mi lónìí bíi nítorí ìdí èyí nítorí béèrè yìí ó máa fẹ́ ó máa fẹ́ le díẹ̀ o kó máa lo ọ̀dọ̀ wa ní ibi fún àwọn iṣẹ́ tó o fẹ́ máa ṣe. ìwọ náà o dẹ̀ dákẹ́ o sọ̀rọ̀. ọ̀gá ṣé ká gbà láyè gbà tẹ́ pé ó fi ṣẹ́ fún àánú náà. ọ̀gá ká gbà láyè. ọ̀gá ẹ mọ̀ nǹkan tí mo sọ ní ìtàpá ìfọwọ́sowọ́pọ̀ nílùú ìmàfẹ́dà la máa fi fọ ìlú ìmọ̀ tí à ní bẹ̀rù ṣe ní gbogbo àwọn tí ó jẹ́ ìgbòho tí èmi àti ẹ̀yin tí àbá bẹ̀rù inú ìyàtà àwọn tó bá ti ń bẹ̀rù kan sí àwọn olówó ìyá àwọn ọlọ́lá ìlú ìgbàgbẹ́ ibi yóò lè lọ síwájú tá bá ti ń bẹ̀rù ibi tí bẹ̀rù bá ti wọlé làwọn alágbára míì máa fi fọwọ́ máa rẹwà jẹ àwọn tá àbá ti bẹ̀rù tẹ́lẹ̀ ẹ̀yìn òun gbogbo wa tá a gbà ní ìṣọ̀kan ìlú ìyàtà ẹ gbà mí láàyè ẹ jẹ́ kí n wà ń bí kí kí kí mọ̀ pé bí tí mo wà ìjọba ò ní fọwọ́ kàn mí. ṣé o dẹ̀ fún wa ní. Ah, ah, mo fi dá yín lójú pé kò ní sí wàhálà kankan. ìdájú ẹ gbàgbé kò ní sí wàhálà kankan gbọ́ sọ o. ẹ ṣe gbọ́ ṣàtìlẹ́. ọ̀gá bọ̀ sún kò ní sí ìṣòro. tẹ́lẹ̀ karùn-ún karùn-ún tẹ́lẹ̀ karùn-ún. ṣe fún wa bẹ́ẹ̀ hàn nígbàjọba àṣọ ọlọ́run fẹ́ kó wa lọ sí ìlú ibòmíràn ká máa jẹun ká máa mu oúnjẹ ká jẹ̀rí ká bá ṣe òkókó ṣẹlẹ̀ nínú ìlú jọ́sẹ̀ àrùn síria àwọn àrùn síria oníyà lọ́dún rẹ̀ àkú sí bí mo ṣe wá ibẹ̀ inú mi tìlù torí mo gbàlù mo mi jó torí mo kúrò ní ìṣẹ́ mo kúrò ní ìbànújẹ́ à ìjọba wọn mi ṣèlú ìdá àmọ́ lọ́wọ́ tí mo wà inú mi ti mi dùn ni inú mi dùn ìbéèrè tí mo fẹ́ bí ǹjẹ́ mọ̀ nǹkan tí ìjọba sọ pé ó fa ìjàpá tó ṣẹlẹ̀ lórí ibi. èmi mọ̀ ọ́n gẹ́gẹ́ bí olórí ìlú yìí mo mọ̀ n tí mo gbọ́ ni wípé àwọn kan ni wọ́n dìde tí wọ́n fẹ́ gba ilẹ̀ ìlú yìí lọ́wọ́ wa ẹ sì máa wo àwọn òǹbáyànjà o àǹbáyànjà rárá àmọ́ ń tá a ṣe fún wọn tọkọ̀ fi dé tọ́nà fẹ́ gba ilẹ̀ ìlú yìí lọ́wọ́ wa àmọ́ tó dé. ìjẹ́ ó dùn mọ́ yín nínú bí ìjọba ṣe ní kẹ́ ẹ kúrò ní ibùgbé yín lọ sí ibòmíràn. Hmm, ó dùn mọ́ mi nínú ní tèmi ń tèmi téèyàn bá gẹ̀ sínú mi kò lè kọsẹ̀ torí ikú ọ̀dọ́ ń bí báyìí ó ti sú mi inú mi ò sì dùn sí wọ́n bá ní kẹ́ ẹ sọ nípa ọ̀rọ̀ ìjọba ní ọ̀rọ̀ kan kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ ìjọba. ìjọba ṣe dáadáa o ìjọba ṣe dáadáa ìjọba ṣe nǹkan tó dùn mọ́ wa nínú kó sì máa ṣe é lọ bẹ́ẹ̀ ó dùn mọ́ wa nínú. ọ̀tá ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run Scandinavia. ẹ bínú pé mo pẹ́. Ah, rárá o rárá bàbá olóye. ọlọ́lá jùlọ ẹ má bínú mo ní báwo ni ẹ ṣe ṣe ètò àwọn ti onílẹ̀ tí. ọ a ṣe já mi lẹ́nu ìtàn ń sìn ni. lóòótọ́. ẹ wo ìkan náà àwọn ọlọ́pàá ọ̀tọ̀ pinpin ló ṣe kó lọ́dọ̀ wa yìí. ká wà lórí ẹ̀ kódà ká tún lè wàá fi wọn lọ́kọ̀ balẹ̀ láti ṣètò ilé mi fún wọn nídìílé kọ̀ọ̀kan ni o. ẹ wo. a dẹ̀ tún ti ṣètò ìkún wọn fún àwọn obìnrin ìlú yẹn náà lórí ọrọ̀ ajé wọn ní ẹyọ kọ̀ọ̀kan nǹkan tó bá fẹ́ kan jẹ́ ká mọ̀ ká ṣe fún ọ. láwọn lọ́jà lóríṣiríṣi lọ́jà láwọn olóbìnrin dé yé sàdánkátà ẹ jẹ́ ká ìtẹ̀mọ́ lọ́mọ náà. ẹ rí pé mo yàn dáadáa. ẹ wo ẹ ti ṣeré ẹ ti ṣeré ẹ ká lè ṣe ká yín dúró. mo tẹ̀ dúpẹ́ kò sígbà tí mo kò ní dẹ́ ẹ̀jẹ̀ mi ò ní gbà yín lákòókò púpọ̀ gbogbo wa la rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lókè ọ̀nà tilé jó tẹ̀lé èèyàn lọ mo lè rántí pé gbogbo alájọ foríkorí tàbí kò lóko mm-hmm. pé kákó lé ilé ìgbàlódé ní ìfowósíbò mi ah, ká dẹ̀ mú ilẹ̀ yẹn ká fi ṣe iṣẹ́ àgbẹ̀ tó pé kó aráàlú lọ́wọ́ kó ran àwọn mo wá fẹ́ pín iṣẹ́ yẹn ní orí òjòrí ẹni tó máa tọ́jú àwọn arúgbó ara tá a rí nídàájọ́ pé ìyàwó rẹ̀ jẹ́ wọ́n àwọn ọmọkùnrin àárín wọn tó sì san ogun kọ́ dà wọ́n kọ́ ṣe iṣẹ́ àgbẹ̀ àwọn ọmọbìnrin wọn náà tán jẹ́ wúndíá ìtamáàtì tó máa ṣiṣẹ́ onídìrí ètò náà máa ṣiṣẹ́ oko ó wà ń bẹ̀ àwọn abarapá àárín wọn náà ká mójútó wọn ṣe rí lára àwọn arúgbó tó bá wà ń bẹ̀ à ṣètò owó ọ̀fẹ́ fún wọn bóyá ní lóṣùpá kọ̀ọ̀kan ni o bóyá lóṣùpá méjì méjì ni o bóyá ní mẹ́ta mẹ́ta ká ṣàrí dájú pé wọ́n rí wa bí ìjọba tó fẹ́ràn o káwa náà rí wọn bí èèyàn wa kò jù bẹ́ẹ̀ lọ ìjà rẹ̀ ní kẹ́ni tó ní ìbéèrè àti rárá o ọlọ́lájú gbogbo ètò ló ti tò. mo ní àkíyèsí kan tí n fẹ́ tí n fẹ́ gbé kalẹ̀ gbogbo àǹfààní táwọn ìlú tẹ ní ká lọ pín kínní sí àǹfààní tó fẹ́ jẹ yẹn ẹ mo fẹ́ ká rántí nǹkan kan àwọn ìlú kan wà tó ń fẹ̀yìntì wọn wọ́n wọnú ra wọn ni èmi wá wò ó pé tá a bá kó àwọn kíní lọ fún àwọn tẹni ká pè fún ẹ ṣé àwọn tí bí òní máa lára ó ṣe jẹ́ ìlú yìí kí ló dé tí kò kan àwọn ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ká. ó dà ẹ̀rí sọ àmọ́ nǹkan tó ń pè lóṣèlú ló délẹ̀ ó ń lẹ́sẹ̀ jó lóṣèlú àgbà òṣèlú ni ẹ̀tún bẹ̀ṣẹ̀. lóòótọ́ ẹ̀rí sọ àwa bá ṣe máa bá ṣe máa ṣe tíbi kan ní akànfẹ́kẹ́ bá wa fi kún ẹ̀ṣù. ìjọba yín yé mi ó ti dáná. ọlọ́lá jùlọ èmi wò wípé ẹ ṣe jẹ́ kí gbogbo nǹkan tẹ̀ sọ̀kalẹ̀ yìí kó jẹ́ lẹ́yìn ayẹyẹ nǹkan tá a fẹ́ ṣe náà. a káyẹ dúró àwọn èèyàn mi jẹ mí lógún káyẹyẹ ayẹyẹ ọjọ́ kan ni àwọn èèyàn mi títí ayérayé lọ́wọ́ àpẹẹrẹ ẹ wò kí nǹkan tẹ̀yìn máa ṣe fún mi tábà ti parí ètò ìjókòó yìí ẹ pa àwọn oníròyìn ẹ fún wọn gbọ́ nǹkan tá a ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe àwọn oníròyìn tó fẹ́ wá dénú ni o ṣó ti yẹ yín. lọ́lá jùlọ ó ti ṣe é ṣe. ó ti dá àbẹ̀yẹ máa ṣe jọ náà báyìí máa ṣe nìyẹn gómìnà ṣe sùn láyé máa àwọn òṣèlú kejì. Ah, wa ti kówó sí mi ọ̀dọ́ mi máa yé mi ò kó sí mi ò ọwọ́ mi ò lè ó lè ó máa fi iṣẹ́ rẹ̀. ọ̀gá agbèfọ́ba àbí kí lórúkọ yín kábàárà náà ní sọ̀rọ̀ ẹ bá ṣe máa dákẹ́ náà rèé kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wà ṣe máa kó wa jọ sí ìbàdí bíi adìyẹ inú àgò ni kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wà. ẹ wò torí ẹ ni mo ṣe wá ẹ má bínú ẹ dẹ̀ kú sùúrù ọlọ́lá jùlọ ti ṣètò lẹ̀ fún yín ẹ̀yin ló wá kù báyìí kẹ́ ṣarajọ kẹ́ palẹ̀ mọ́ gbogbo ẹrù yín torí tó bá máa fi dìda yìí ọ̀la a máa fi ọkọ̀ gbé yín lọ síbòmíràn ìyẹn gan á tún fún yín láǹfààní àti rí ọlọ́lá jùlọ fúnra wọn bẹ́ẹ̀ ni. ní tòótọ́ bẹ́ẹ̀ ni. àdàkẹ́ ṣe bẹ́ẹ̀ o. a máa ah, ẹ má pẹ́ o ẹ wo ah, kò sásìkò fún kọba ìjà yìí àbí àbí àbẹ́ àkówájọ bíbá ẹbí ẹ jẹ nùgò àbí báwo. ó da ìgbà wo ló ń bọ̀. jọ ṣé òun bọ̀ wá dúró ni àbó tó fẹ́ ṣe nǹkan kó tó padà. Hmm? Ah. <laughs> àmọ́ èmi ò gba ẹgbẹ́ ó dìgbà tí n bá rí ẹ báyìí tó gba ẹ̀gbọ́n. sí wàhálà èmi ni inú mi máa dùn jù ó dà ó dà ṣe jẹjẹ o ó dà. ṣé ẹni táwọn bá dé àwọn fẹ́ dúró. ta ni. àti pé ṣé èmi náà máa lọ gbé wọn. ta ni mo sọ fún ẹ kó mọ. ẹni tẹ́ ẹ pé. ta ni mo pè. ẹni ni mo bá sọ̀rọ̀. lọ pẹ́ẹ́dẹ́ torí inú wọn dùn sí iṣẹ́ takuntakun tí ẹ ṣiṣẹ́. ọ̀gá wa àṣẹ ti dẹ̀ sí fọmọ ọlọ́run. wọ́n fẹ́ sọ fún yín o ẹ má bẹ̀rù ẹ má fòyà gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ni ọlọ́lá jùlọ máa ṣe fún yín ṣé wá rí láti bíbá àgbàdo lọ sí ilé ìtura yìí. irọ́ ni. láti ilé ìtura dẹ̀ ni ẹ̀ ń gbàgbẹ́ lọ sókè. irọ́ ni lẹ́ẹ̀kan sí. torí ọlọ́lá jùlọ ò fẹ́ ni kẹ́ni sọ̀rọ̀ torí olóòtú tí mo fún yín àti wákàtí lọ ẹ ti di ọmọ ìjọba. ọ̀gá wa. nǹkan ẹyọkúnlẹ̀ lè ṣe tó máa dunnú mi jùlọ láyé ẹ jẹ́ kí n rí ọlọ́lá jùlọ ìyẹn gómìnà wa. tọwọ́ wọn àti ọwọ́ mi tó máa tọwọ́ báyìí ká tó máa lọ síbi kíbi ìmí náà mo mọ̀ ẹgbẹ́ ìlànà àgbàdo kí òkú. gbogbo nǹkan tó bá wù í lọ́kàn òun ni ọlọ́lá jùlọ máa ṣe fún yín ẹ máa ní àǹfààní láti bá ọlọ́lá jùlọ lọ́wọ́ gbogbo kíbi tẹ́ bá dẹ̀ fẹ́ lọ lókè òkun gbogbo ẹ̀ lẹ́ máa lọ. ó yà kò séwu kò séwu lóko àfigi apá rẹ. ní àfikún nǹkan tí àwọn ènìyàn ń sọ ṣe ti rí nǹkan tí oníkálukú yìí bá fẹ́ ọlọ́ládì bá ṣe fún un tí wàá ní pé ẹ̀wọ̀n tí ẹja ẹ̀dà wáyà. ṣe ti yọ sọ̀rọ̀ owó àfẹ́tìlẹ̀ ah. lọ́wọ́ fún wa ní àbówó òkè òkun bó ṣe kókó yé. Ah, tó tán ló sọ mi ì tí sọ̀rọ̀ débẹ̀ yẹn o tó èyí tá a ṣe gbẹ̀yìn lẹ́yìn lọ fún wa ṣùgbọ́n Eh, ìgbà tó jẹ́ pókè òkun là ń lọ orí òkè òkun lọ́mọ fún mi. èyí tèmi ẹ má yẹ ká tó máa káwọ́ àkàṣe yìí. ìgbà tó ti jẹ́ pókè òkun là ń lọ owó òkè òkun la máa gbà. owó ti tẹ̀yìn lè mi fẹ́ o nítorí àwọn mọ̀lẹ́bí mi ó nílò owó o lè láti fún ọ lówó yẹn àbí báwo. ẹ wò mo ti sọ fún yín tẹ́lẹ̀ ìrọ̀rùn ni yín àwọn ìrọ̀rùn iye tiwa kò bá jẹ́ òun lè gbẹ́sẹ̀ kò bá jẹ́ òun lè gbẹ́sẹ̀ ọ̀gá wa ẹ òkè òkun òkè lẹ́lẹ́lẹ́. ọjọ́ sí mi tó ń kọ́ ọjọ́ bá kó kọ́ mọ̀ mi. wà á òbí ewúrẹ́ sùn lórí ẹgbẹ́ yẹn. ọkọ̀ wọn. tẹ̀ ń ṣe lẹ́nujọ́ mẹ́ta àpàlálẹ́ má fi bẹ̀rẹ̀ àgídìgbò ló máa dà tó bá yà o gbà lọ́wọ́ mi. ìwọ́dún máa yọjú sẹ́ fún ọmọ ṣẹ́gun ẹ̀yin ìyá mi. gómìnà àkóyè ah, lọ́lá jùlọ ọlọ́run àkókò wà lẹ́yìn. àmín. Mm. ẹ̀yin máa lọ sí yàrá ìgbàlejò máa bá yín bẹ̀ níbi ọgbọ̀n ṣẹ́gun mo tọrọ gáfárà. òkú ọlọ́lá jùlọ. casa. a a káàsán ṣàlàfẹ́. àlàáfíà ni. máyọ̀kọ̀ kọ́ rẹ̀. bẹ́ẹ̀. máyọ̀kọ̀ àríbisára. èmi náà ni. ilé ọba ni mo gúrú ẹ̀ sí gbẹ̀yìn. dídé lórí ìjókòó ó ti ó ti ó ti fàárí fèsì ṣé ti darapọ̀ mọ́ wá ń bí nàrí báwo ni. Ah, mo lèmi náà fẹ́ fara mọ́lé díẹ̀ ni. Ah, ẹ náà dà <laughs> fikalẹ sí. ẹ ṣe gan. Ah. báwo wá ní gbogbo. dáadáa ni dáadáa ni àdúpẹ́. ẹ ẹ fèyí sara ẹyẹ ò sọ ẹyẹ pókù ń bọ̀ kí ló ṣe jẹ́. bẹ́ẹ̀ni ó ti yọ mí lẹ́nu tipẹ́ póun fẹ́ rí i pé kankan wà lọ́kọ tóun fẹ́ bá yín sọ. ìyẹn náà dà ọmọdé gbọ́n àgbà gbọ́n láti dálẹ̀ àmọ́ fèyí sara kí wọ́n á ṣàyàjọ ọjọ́ tèmi ọmọ kó lófin ìjọ tá a gbàlejò ìjọ tá a gbàlejò ó yẹ kí wọ́n lè ṣàlàyé fún wọn. Eh, bẹ́ẹ̀ ni mo sọ fún un àmọ́ ó ní oníkọ̀ọ̀kan tó wà lọ́kàn tó fẹ́ bá yín sọ. ó dà ilé lélẹ̀ ẹ̀ máa yọkùn tó bá dijọ́ ọ̀nà òun mọ̀tò tó yẹ kó gbé àti ìgbésẹ̀ tó yẹ kó gbé orúkọ ẹ̀ máa wà nínú àwọn tí gómìnà máa rí àwọn tí gómìnà lè rí bí mo ṣe wá mọ̀ kó fẹ́ rí ni màá fi àyè tó pọ̀ lẹ̀ alẹ́ sọ̀rọ̀ bàbá sọ̀mọ̀. ẹ ṣeun mo dúpẹ́ ọlọ́lá jùlọ ẹ ṣe mo ti ọ̀gá fara ọmọ mi ǹjẹ́ a lè ṣe ń gbàgbé. tọ́ba làṣẹ gómìnà lórí gbogbo ilẹ̀. iṣẹ́ ìlú là ń ṣe ilẹ̀ ẹ̀rọ wa ń ṣe kó tó di kó wà lọ mo yọ sí yàrá ìgbàlejò jẹ́ kó jẹ jẹ́ kó mu àbí. ó dà. mo tọrọ gáfárà. ẹ ṣe. gbàgbàgbà àti kẹsàn dà pé nǹkan tó sọ ló ṣẹlẹ̀. mo lè ti sọ fún ẹ wọn hmm. ò ráyè àmọ́ màá bẹ́ẹ̀ wá ọjọ́ tó máa rí ẹ jọ tẹ̀lé mi jà lọ. ṣó tún yẹ kí n tẹ̀lé ẹni àbí kí n máa bá bí lọ́ọ́ tèmi. irọ́ jà lọ. bọ́dà. òdì ẹ̀yẹ́ ni má kò ní sànńdé àṣùpàpà òde náà ọ̀gá ọlọ́run. ẹ̀yin sọ fún mi pé kí n bá yín bá ọlọ́lá jùlọ sọ. bẹ́ẹ̀ni. kó lè ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ni. Ah, àmọ́ mo mọ̀ pé ẹ̀yin àti ọlọ́lá jùlọ bẹ ṣe wọnú ara yín rè kí ló tẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ pé kó ràn wọ́n lọ́wọ́. lóòótọ́ ni ìyá wa ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tá a bá wà yìí mi ò mọ bí ṣe máa dẹnu kọ wọn ẹ láṣẹ wòye pé bóyá ká tọ̀ yín wá. ìkọ́ná wọn bá ọlọ́lá jùlọ sọ àwọn máa gbọ́ ẹ̀gbọ́n àwọn olórin ó ti yé yín náà ọ̀rọ̀ tí mo sọ yé yín. ó dà mo ti gbọ́ nǹkan tí ẹ sọ màá bá wọn sọ̀rọ̀ kò yé yín nǹkan tí ọba dẹ̀ sọ màá jẹ́ kí ẹ gbọ́ ẹ má ṣe mi gbọ́ o mi ò ṣèlérí o ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́lá jùlọ tí ẹ máa ń yàtọ̀ ṣó ti yé bò má ṣe nǹkan tí bá lè ṣe. ju gbogbo ẹ náà lọ ẹ̀yin obìnrin náà nìyá wa mo mọ̀ ẹ́ pé tẹ bá bá wa. tẹ bá bá ọlọ́lá jùlọ wọn gbọ́ ẹ̀yin ni ojú ẹ sá mọ̀. kò sí gbọ́ ẹ̀yin náà lè fi wá síbẹ̀ ẹ ṣé mo dúpẹ́ màá tún máa rí yín. ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi ń bá bọ̀ ẹ ti jọ ṣe ọdún kìíní ẹ ti jọ ṣe ọdún kejì ọdún kẹta ló fẹ́ parí tó túmọ̀ sí pé tẹ bá parí kẹta ọdún kẹrin tẹ fẹ́ sọ̀kalẹ̀ lẹ́wọ́ lọ́kàn tó bá wá lérò láti lọ fún ẹ lẹ́ẹ̀kejì ńkọ́ tó dẹ̀ ti lọ yọ wọ́n àmọ́ àwọn náà jọ́ṣàká náà jọ́ṣòkò yìí. irọ́ wọ́n jọ́ṣàká wọ́n jọ́ṣàká wọ́n jẹ́ òṣoko wọn ò jẹ́ òṣoko kò mọ̀ ẹ́ ó máa fà wọ́n mọ́ra pẹ̀lú ọlá ni nínú wọn ọ̀rọ̀ tó gbọ́ ni wọ́n máa wá sọ sí ẹ létí òṣèlú nìyẹn ṣé o pé bíi táwa náà ti kọjá rè ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tá a mọ bá ṣe bá a ṣe gbábẹ́ mọ́ àkáì hmm. tí mo fẹ́ kó lò nìyẹn. ọ̀dà mo ti gbọ́. Hmm. àgbà ò rẹ̀. ológbò ń jà pé àgbà ní wèrè mi o. Ah. Ah. yèyé ẹ kú ètò ìlú ẹ akitiyan. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ní àwọn gbọ́ròyìn lọ́dọ̀ àwọn obìnrin ìlú lọ́jà lọ́jà bí a ṣe ń ṣe òṣèlú náà nìyẹn tó mm. pè ní olórí nìyẹn lọ́dọ̀ àgbà fún wa ìtafẹ́ lọ́dọ̀ bàbá fẹ́. bàbá mi ṣé kò ṣe pé mo wá di yín lọ́wọ́ ó tí o a tiẹ̀ ti fi ọ̀rọ̀ wa gúnlẹ̀ sẹ́gun ní ìgbà àgbà ẹ̀ lójú tó máa lọ lẹ́wọlé kí mo ra máa tẹ̀síwájú. lọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n lájú lọ. yeye ẹ kílẹ̀ o ẹ kó tọ́jú màmá rí mi bá kò burú. ìyá wa. mo rí i pé a ti máa gbáradì fún ìdìbò tó ń bọ̀ ó yẹ kí gbogbo aráàlú ti mọ̀ pé a fẹ́ tẹ̀síwájú sí i. bukuru hmm. yẹn sọ sórí téèyàn bá sáré kẹ̀kẹ́ bí ẹni máa kú àbí kó gun ọkọ̀ bàálù ibi tó bá máa dé ló máa dé o. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó yẹ ká ti jẹ́ káwọn aráàlú mọ̀ pé a sì fẹ́ lọ wọ́n ti máa rí ìgbésẹ̀ ipa tí ń gbé ìgbésẹ̀ hmm. ẹ mọ̀ pé tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́. ẹ hmm. eh, ṣé wọn náà mọ̀ pa àwọn aráàlú iná ló mí síbẹ̀. tó bá láwọn sì fẹ̀mí ń bẹ̀ déédéé tó bá ti ní náà ni wọ́n bá mi lára mu oyè aráàlú ni kì í ṣe ti délé ìyá ọba ọgbọ́n òdìkì o. Hmm. bàrù rọ̀ bàrù. àwọn yorùbá òkú bàrù tọrọ ní sọ. pẹ̀lẹ́ mo gbàdúrà pé láṣẹ Ọlọ́run ọ̀rọ̀ àgbéwá débẹ̀. àmì àmì. wà first lady. mo lè ọkàn mi tẹ ọkàn mi gbọ́n ni pé báwo mo ṣe fẹ́ débẹ̀ tí bá débẹ̀ báyìí. ìwọ náà lè o lè dúró kó dé. ipò ìyá mi lèmi náà gbọ́dọ̀ débẹ̀. ó di dandan kó débẹ̀ àwọn àgbàgbọ́ ẹ̀ dùn. Hmm. ìyàwó gómìnà lọ́la. báwo ni o. ha ah, ó dà ó dà ó dà tó ṣe rán mi létí ó ṣe ó ṣe. ọmọlá ṣé kò sí ti òfàjòrò àti pé ta ló pè ẹ́ tó fi padà wá bá mi bẹ̀ ẹ́ mọ́. ẹ kò kú sí nǹkan kan àwọn ọmọ aláìlóbi tí mò ń rìn lọ́wọ́ ọ̀la nípàdé mi àti àwọn ọmọ ẹ̀. Hmm. àwọn tó máa ń ràn lọ́wọ́ lọ́tún ló sì ó dára bẹ́ẹ̀ bí wọn kò fẹ́ sọ kókó fún ẹ nípa ìrànlọ́wọ́ tó máa ń ṣe fún àwọn ọmọ aláìlóbi. kìtùnú ní àsìkò tá a wà yìí o pẹ̀lú agbára tọ́lọ́run fún mi màá fún ẹ ní mílíọ̀nù méjì láti fi ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú nǹkan tó fẹ́ ṣe fún mi. mílíọ̀nù méjì. bẹ́ẹ̀ni. ṣé nǹkan mi ṣe. àbí kí la wà fún. ẹyin ṣé àjọ máa lọ láti fẹ́ lọ. tó bá fẹ́ kí n lọ. àjọ máa lọ. àjọ lọ. ẹ pẹ̀lẹ́ yàrá ìyàgbé ìyá ah, ah. ìyá àgbà ẹ ti lọ bravo irú ìbéèrè wo nìyẹn kéèmí lọ láì fojú ọlọ́lá jùlọ ọbẹ̀yẹn bàbá rẹ tó jọ ọmọ ti tèmi irú lílọ wo nìyẹn mi ò lè lọ. oye mi mọ̀ pé tẹ̀ bá tì rìn ara yóò kí n bá. Ah, kò lè lè lè rà lọ kàlẹ́ <laughs> ó ṣe kókó. <laughs> Eh, ìyá fẹ́ máyọ̀ kò fún mi ní mílíọ̀nù méjì pé kí n fi dá síta ọmọ aláìní. mílíọ̀nù méjì ah, ah. ìyẹn náà máa dà ọ́ ọmọkùnrin yẹn ṣe gbójúlé nìyẹn o ah, tó bá ti bá mi rìn kó bá mi kí ó ṣe ń gbọ́. ẹ̀yin náà kọ. ọkọ mi ṣé bí mo ṣe fún ẹ lówó láìpẹ́ yìí ni. Eh, ìyáfẹ́ yẹn yàtọ̀. Ah, ó dá mo ti gbọ́ màá ṣe tèmi fún ọlọ́run màá bẹ́ẹ̀ dá sí i ṣe. Mm. ìyá àgbà ti mm, ń <laughs> <laughs> ẹ̀yẹ́ ìyá mi ọmọlábí o ọmọlábí o ọmọ gidi làbí àmọye ara wa yìí ọmọ tó lákíkanjú tó ní ọpọlọ tó pé ah, ẹ wò bó irú àwọn àmọ̀ràn tó gbé kalẹ̀ láti pé ààrẹ òbí ẹ̀ kankan ah, àsọlé tí ẹ pé báyìí ni kò ṣe. ìyá àgbà ká ló fẹ́ fi jọ bàbá yìí ẹ̀yin èmi ah, ah, kó má wà lọ́pọ̀lọ́. àbímọ <laughs> ah, dẹ. àríbísàlà kí ló ń rò mi ò rò kankan bàbá inú mi dùn pé àríbísàlà lè pè gbogbo wa ta jókòó ìdẹ́kùn pé ẹni tó járí bísàlà kankan ìyẹn bàbá tèmi ó ti wà. máyọ̀kún lórúkọ tèmi ẹ jẹ́ kí n lo ayé mi bó ṣe wù lóòótọ́ àwa mọ̀ pé máyọ̀ kò lórúkọ ẹ̀ ṣùgbọ́n ojú aríbisálà là ń rí lójú ẹ̀ sórí bàbá ti tiẹ̀ tó jẹ́ aríbisálà ó ṣe bẹbẹ fáwọn àtàjókòó yìí bàbá ẹ ṣènìyàn ó dẹ̀ ṣe ó ṣe ribiribi nínú ìlú yìí ìtorí ẹ̀ la ṣe wá bẹ́ẹ̀. àti gbọ́ gbogbo nǹkan tí ẹ sọ àmọ́ kí ni nǹkan tí ẹ fẹ́ kó ṣe fún yín ṣé owó lẹ fẹ́ ni àbí ipò. owó bíi ti báwo ṣé èrí torí àwa mẹ́tẹ̀ẹ̀ta ta wà lórí ìjókòó yìí àjọ ẹni tẹ́bi ń pa àbí ẹni tí ò rówó rí ipò ipò gọ́gọ́ láti torí ẹ̀ wá nítorí pé a fẹ́ kó jẹ gómìnà lóyè. bẹ́ẹ̀ni. ẹ lọ́wọ́ yín kí n di gómìnà pẹ́lẹ́ yìí lọ́la. bẹ́ẹ̀ni ẹ wò ó ara ohun tí mo ṣe sọ fún yín wípé Arìbísálà bàbá mi ni wọ́n dẹ̀ ti kú òṣèlú tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ èmi ò fẹ́ fara sí ni bó ṣe lè wù kó mọ́ nítorí òye ẹ̀ yé mi láti ìgbà tí mo ti kéré mo mọ̀ pé olóṣèlú máa ń tìyàn wọ́n lè tìyàn títí títí títí tó máa fi wọ kòtò ọmọ kékeré ara mi mi ìdẹ fẹ́ sọ ẹ̀mí mi nù ẹ wo tó bá jẹ́ nǹkan míì lẹ bá wa sọ fún mi tó bá jẹ́ ipò míì òun lẹ fẹ́ fún mi mo ṣetán láti gbà wọ́n ní ọlá àbàtà ló mọ́dọ̀ sàn ọlá bàbá ọmọ lọmọ fi yàn mo lè fi ọlá bàbá mi tó ti kú yàn lórí ipò mi àmọ́ nípa ti gómìnà yìí ọlọ́lá jùlọ tó wà bẹ́ẹ̀ bí ọmọ ló ṣe mú mi kò sígbà tí mo fẹ́ wọ ilé gómìnà tí ò kì í gbà mí láàyè láti wọ̀ bẹ́ẹ̀ tó bá wá lọ di wípé lọ gbọ́ wípé mo ń gbìyànjú láti fẹ́ di gómìnà ṣé kò ní dàbẹ́ pé mo ń jẹ́ ẹ jọ ẹ má tì mí síbi tí mi ò ti lè jáde. ẹ máyọ̀kù sórí ìjókòó tó rí àfọbàjẹ́ ni wá àrípò hmm. kájú ẹ ni. táwọn tèmi yóò bá wa kájú ló ń kọ. àrípò ka náà ni. kí n ya lójú yín. ò ní ya Máyọ̀kọ́. wo sórí tó bá dẹ̀ ṣe dáadáa fún ọdún mẹ́rin yẹn wàá tún lọ ọdún mẹ́jọ a wà lẹ́yìn ẹ o gbogbo obìnrin dẹ̀ wà lẹ́yìn ẹ̀ àwa ta dẹ̀ tó wá jókòó ìjókòó àgbà yìí a wà lẹ́yìn ẹ̀ bíi ké ni. Máyọ̀kọ́ sórí a ti fi ọ̀rọ̀ a ti fọ̀rọ̀ gómìnà a ti fi tì síbi kan àwa la gbé síbẹ̀ kò sẹ́ni tó gbé òṣèlú wá látọ̀run ilé ayé náà la ti ń darapọ̀ mọ́ òṣèlú pàápàá jùlọ a mọ̀ pé ọmọdé ló lè ṣe ìwọ la pé o lè ṣe kìíní yìí ó máa gbà gbà sí wa lẹ́nu ni. Máyọ̀kọ́ wo ojú mi dáadáa ṣó rí àwa táwa jókòó síbí báyìí àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́ gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà àbí mo parọ́ ni ṣó wá rí o tó bá ti ń wẹ̀yìn báyìí àwa ló máa máa rí nípàdé èyí kó fi ọkàn ẹ balẹ̀ wàá dẹ̀ ṣe láṣẹ yìí fi ọkàn ẹ balẹ̀ ẹ sọ wípé ẹ̀yin láfọbàjẹ́. bẹ́ẹ̀ni. ẹ sọ pé gbogbo agbára àtàṣẹ ó di wọ̀ lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. gbogbo ètò dẹ̀ ti tó pípé kí n jẹ́ gómìnà ìpínlẹ̀ yìí. bẹ́ẹ̀ni bó ṣe rí gangan nìyẹn. ṣe lélẹ̀. kábàtẹ àwọn ya ṣe ní pápákọ̀ àyùbá ìdìbò ní gómìnà ìdàlọ́kùnkì. ọkọ mami alárìí kí lè ṣe wá rìn. a máa ń lọ bí àpèjẹ kan. Ah ẹyẹ ò sọ fẹ́ yẹ kó kò mọ̀. àwa náà wípé ọmọ ẹ náà ló gbélé tó ń dandan àfikún báwọn débẹ̀ àní pẹ́ kì í ṣe ẹ̀ṣọ́ ọ̀nà kan pàápàá ọ̀nà méjì ni. mami ìrìn tẹ́ ẹ̀ rìn ṣá ṣáwọn ẹ̀ṣọ́ ń tẹ̀lé yín. ń tẹ̀lé mi. ṣé pé ìyá ọba ni yín o. bẹ́ẹ̀ bá fáwọn ẹ̀ṣọ́ sí kò sí nǹkan náà kó wọn ṣe. mo ti ìyá ọba. <laughs> a ṣe ṣe fún ẹ wàá ṣe gbogbo etí ọba ti ń ṣe òun ló máa máa tẹ́lẹ̀ lọ́rùn ló sì máa máa tara yín lọ òkúta jẹ́rin àyà lọ ìjọ jẹ́ mọ̀ pé kíní kan wà tí mo rò ní fi àsìkò yìí ẹ wípé ó wù mí tọkàntọkàn láti di gómìnà pẹ̀lẹ́ yìí. láti di gómìnà ìpínlẹ̀ yìí ọlọ́run ti bẹ́ẹ̀ fàṣẹ sí i. lóòótọ́. bẹ́ẹ̀ ni mo wá fi dé ẹ lójú pé mo máa dúró tì ẹ́. <laughs> wọ́n tún ní nǹkan tí mo rò pé máa balẹ̀ lọ ẹ̀ ìtorí ẹ̀ lẹ́rọ ṣe ń bàbẹ̀ díẹ̀ láti sọ àmọ́ pẹ̀lú gbogbo eléyìí tó sọ yìí torí kò sí ẹni tó fẹ́ gbìyànjú láti dérú ipò yìí tí ò bá ní obìnrin gidi lẹ́gbẹ̀ẹ́ àbí lẹ́yìn ah má jẹ́ ntọ́ ẹ jẹ́ ó ń tọrọ ẹ jẹ́ ni o <laughs> pẹ̀lú tó sọ yìí ó múnú mi dùn gan ó dẹ̀ ti fi ọkàn mi balẹ̀ nítorí tí èèyàn bá fẹ́ déròpò lábẹ́ ó nílò obìnrin tó ṣe fòkàn tán lẹ́gbẹ̀ẹ́ àmọ́ nǹkan kan ń bà mí lẹ́rù. kíni. ṣé kò ní mú wàhálà dání. kò lè mú wàhálà kankan dání. pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọlọ́lá jùlọ tó jẹ́ bàbá ẹ̀ gbogbo ètò tó yẹ ká ṣe láti ṣe níṣòro mi ò sáré ipá láti mú ọlọ́lá jùlọ kúrò níbẹ̀ o mi ò dẹ̀ gbìyànjú àbí ṣe ìpàdé kọ̀rọ̀ láti jẹ wọ́n lẹ́sẹ̀ àti wò pé tọ́lá jùlọ ò bá lọ mọ́ èmi lọ́kàn gbogbo ètò dẹ̀ ti tó. ẹ ó da olúwa ṣeun inú mi dùn. inú ẹ dùn ó àwọn ojú gbogbo ẹ lọ mọ̀ sínú mọ̀ síkùn ni ọ lásìkò yìí tí ṣe èèyàn bá ta èèyàn máa ń dánwò bó jẹ ni mọ̀ sínú mọ̀ síkùn ni. kí lẹ rò sí nǹkan tí mo sọ. ṣé o sọ kankan ni ọkàn mi ò sí níbi nǹkan tí ẹ ń sọ bẹ́ẹ̀. Ah, o ò gbọ́ nǹkan kan bí. ẹ̀yin náà kọ́ ìsìnkú nípa mi fi sí. a ah, gbọ́ nǹkan sí. Ah, nǹkan tó ń sọ fún mi sì ni pé ọmọkùnrin tó ṣẹ̀dé yẹn tó jẹ́ ọmọ gómìnà àná yẹn òun náà fẹ́ díje ipò gómìnà báwo ló ṣe máa ṣe é ṣe báwo lèèyàn mẹ́ta ṣe fẹ́ dúró méjì méjì má má fọ̀rọ̀ iṣẹ́ yẹn ó mórí kan tó máa ṣe fún mi jọba mi wá bí mo ṣe lè rí ọmọkùnrin náà kí n lè fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ò ṣe gan. ṣé ó kàn déédéé dé ó ló fẹ́ di gómìnà àbí wọ́n fẹ́ lò ní ṣé wọ́n lè lò ṣá. àyà hmm. abẹ́lẹ̀ obìnrin èmi àti ẹ gbọ́dọ̀ fojú wọn. lọ ọlọ́lá jùlọ. bí mo ṣe dé yìí mo fẹ́ wá dá lè ṣe sí ló wà. bẹ́ẹ̀ àmọ́ nǹkan kan tí ó kù tí mi ò tí ì jẹ́ kí ẹ mọ̀ ò ní pé kí la fẹ́ máa ṣe níbẹ̀ ọ̀nà wo ni a fẹ́ gbé gbà báwo ló ṣe wọ̀n mi tó káràkátà la fẹ́ máa ṣe ń bẹ̀ nítorí a ti wo ìpínlẹ̀ yìí dáadáa a ti rí i pé ìpínlẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan jíjẹ ni kò sílùú tí ò nífẹ̀ẹ́ sí nǹkan jíjẹ àmọ́ ti ìpínlẹ̀ yìí wọ́n mú lókùnkúndùn púpọ̀ káràkátà ń lọ́bẹ̀ dáadáa kò dẹ̀ sí ìlú tí káràkátà wà ń bẹ̀ tí kì í gbèrú àti ìdàgbàsókè tí ò kì í sí ń bẹ̀ ìtorí ẹ̀ náà la ṣe fẹ́ gbìyànjú láti ṣe nǹkan tí ó jọ mọ́ bẹ́ẹ̀ ìdí nìyẹn tá a fi wá wípé ń gbà ó ń tẹ̀ ó <laughs> là ń béèrè fún. ẹ ẹ ti bá gbọ́ ẹ yé ó ní bó ṣe dé yìí ó fẹ́ wá dálé iṣẹ́ lẹ̀ sílùú ìwà yìí ẹ bó tiẹ̀ jẹ́ pé èròǹgbà wa náà ni pé káwọn ọmọ ìlú máa wálé láti òkè òkun láti dálẹ̀ láti ìlú ọ̀yà kán wá máa dálé iṣẹ́ sílẹ̀ mí kí ló lè gbòòrò àmọ́ ń bo gangan ni mo lè wá gbàràn yìí lọ́wọ́. lákọ̀ọ́kọ́ gómìnà wa a nílò ilẹ̀ tí ó bá tóbi dáadáa tó sì fẹ̀ tí a lè kọ́ ilé ńlá sí nítorí kí àwọn aráàlú lè jẹ àǹfààní ẹ̀ a fẹ́ kí ẹ fún wa nílẹ̀ mi kí ẹ sì bá a fi òǹtẹ̀lù gẹ́gẹ́ bí ẹnì kejì mi ṣe sọ. láti ṣe àfikún sí nǹkan tí ọ̀rẹ́ mi tí a jọ dé láti òkè òkun tó sọ ṣẹ́ni tó bá jẹ́ pé ẹ̀yin lẹ fún wa nílẹ̀ ìfúnra yín tẹ̀lẹ̀ fòǹtẹ̀lù pé dọ́dọ́dọ́dọ́ o àtẹnìkan wá ń bí àtẹnìkan jáde lọ́tún lọ́sì pípé èmi ni mo fún wọn nílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí mo jẹ́ sí àwọn ọmọ onílẹ̀ ò dà wá láàmú ìjọba ò dà wá láàmú gbogbo àwọn tó mójútó ọ̀rọ̀ ilẹ̀ wọn ò ní dọ́dọ̀ wa rárá ìdí nìyẹn tí a fi wá síbí. Tolúwa nílẹ̀ àtẹ̀kùn rẹ̀. ayé àtàwọn tó ah! tẹ̀dọ̀. òótọ́ ni mo lè fàṣẹ sí àmọ́ létò àwọn kan ló wà ń di ètò ilẹ̀ nílùú yìí a dẹ̀ lè gbé nǹkan borí wọn wọ́n máa ní pé gómìnà ló ń gba gbogbo ẹ̀ òun ló ń gba wọlé òun ló ń gba jáde mi ò fẹ́ sọ lẹ́nu olóṣèlú tá a bá ti wá ṣèyẹn o kò sí wàhálà ara ṣé gbogbo ẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ ẹ kò jù bẹ́ẹ̀ náà lọ àmọ́ eléyìí náà ẹ̀yin náà lẹ bá bá wa ṣe à ń bọ̀ lórí ẹ̀ padà láìpẹ́ àbígbà tẹ́ bá tún fún wa láàyè àmọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọlọ́lá jùlọ ọ̀nà wo lẹ ń gbà ṣe é tí ìlú yìí fi ń tò ṣé àwọn èèyàn ò kì í ṣẹ̀yìn rárá ni báwo lẹ ṣe ń bá ọmọdé àtàgbà ṣe é ìbéèrè tó béèrè kò sẹ́ńtà máa ṣe abíyẹ̀ tí ò ní rún òórùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló kàn máa mú jáde lẹ́yìn bá ti ń di pé ó kórí gbígbẹ àtòrí tútù papọ̀ àtònígbàgbọ́ àtònímọ̀lẹ́ àtòṣó àtàjẹ èèyàn á ṣe èèyàn àmọ́ èèyàn kàn láti ṣe dáadáa tó ń láti ṣe bó ṣe dáadáa wàá ṣe èèyàn ó tún ṣe dáadáa kejì náà wàá tún ṣe èèyàn. ẹ má bínú àwọn tí wọ́n bá wá mọ̀ ọ́n mọ̀ tán mọ̀ọ́mọ̀ ṣe yìí kí ni tẹ fẹ́ ṣe fún wọn kí lè máa ń ṣe fúnrú wọn. ẹ kò sí sẹ́rí àtẹ̀yàn máa dá fún wọn èèyàn á kàn lé wọn bíi iléṣù lásán ni ibi èèyàn adé wàá gbóòrò àti bá wọn jẹun. Ah, ọlọ́lá jùlọ ṣé mo pé àwọn kan wà tó jẹ́ wípé bó ṣe lè wù kí síbí yín gùn tó kò lè débi oúnjẹ wọn nítorí pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe yẹn mẹ́bẹ̀rẹ̀ aláwọn èèyàn bí èṣù ẹni bí ẹni àwọn èèyàn burúkú ni tí wọ́n bá wò pé orí ẹṣin tẹ̀ ń gùn lọ ìgàjà gàjà gàjà tó ti gbẹ́ kòtò sílẹ̀ síwájú ipe kí àtẹ̀yìn àtẹ̀síkẹ́ rọ́dà sínú ẹ̀ àbí kán gbá yín fàṣẹ kán bù yín fọ́tí irú àwọn nǹkan wo o lẹ ní lọ́kàn láti ṣe fúnrú àwọn ẹ̀. Máyọ̀kún o ṣe jẹ́ ká sọ̀rọ̀ yìí tá a bá pọ̀ jù báyìí lọ <laughs> ṣe ibi tí mo dé yìí ó dẹ̀ wú mi lórí ṣe ló dàbí ẹni pé kí ni kí gbogbo wọn máa lọ ká lè jọ sọ mo fẹ́ mọ ìhà tí gómìnà tó máa ń kọ sírú àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí mo mọ ohun tí mò ń sọ. Máyọ̀. bàbá pọ̀ jù báyìí lọ a máa sọ. kílẹ̀ jọ sọ. ẹ kò gómìnà mú ìwà níbí bóyá títí alẹ́ bóyá àǹfààní wà láti lè dáhùn ìbéèrè mi tó kù. ẹ má dà lóhùn nǹkan tó ń sọ ni pé ipò tí ẹ wà kó rò kó tó bá di ọjọ́ ọ̀la báwo lòun náà ṣe dé Bayoku <laughs> ada ọmọ lah. àná ilé bàbá ẹ ló ń bọ̀ iye ọgbọ́dọ̀ jẹ́ wàhálà àmọ́ ó létò ìjọ tá a bá rákòrò kan láàrin àwa náà la máa wà nípò àti bá ètò ẹ tí wọ́n bá jẹ gómìnà ìlú yìí àwa dàfọ́ bá jẹ nìyẹn kí ló fà tó fi sọ̀rọ̀ yẹn níbi ó ní bí wọ́n ṣe ń tó ó ní béèrè tí mo ń béèrè lọ́wọ́ wọn ó dẹ̀ méjì tí mo fi ń béèrè. Ah, ó pọ̀ jù ó ní bí wọ́n ṣe ń sọ ọ́ ò bá ti jẹ́ ká farabalẹ̀ lọ ká bẹ̀rẹ̀ bàtà fẹ́ lọ. ọlọ́lá jùlọ ẹ rí nǹkan sọ sí gbogbo ọ̀rọ̀ tá a sọ sílẹ̀ kíkú ṣe pé mi ò gbọ́ nǹkan tẹ̀ sọ àmọ́ mo fẹ́ jẹ́ kó jẹ́ pé àwọn aráàlú ló máa ní pé àwọn fẹ́ mi mẹ́. ọlọ́lá jùlọ ṣé ó mú yín láti ọkàn yín láti lọ ní ẹlẹ́ẹ̀kejì torí tó bá ti mú yín láti ọkàn yín láti lọ ní ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí àwa wá ṣe iṣẹ́ yìí tó jẹ́ pé gbogbo ìlú wọ́n máa gbà pípẹ́ tó ń lọ ní ẹlẹ́ẹ̀kejì ìdí nìyẹn. ó dàbẹ́ ọ̀rọ̀ yín kò yé mi mo dẹ̀ dúpẹ́ fàtìlẹ́yìn wọn táná máa kọ yín sí lẹ́nu tó máa tún dànù. àbí ta ló máa ti wà nílé ọlá rí ta lóun tó fẹ́ sí mbẹ́ mọ́ olówó olówó máa lówó ta ni ah, ibi tí mo bá dé owó ìtìtọ́ mi àmọ́ mo ṣe fẹ́ jẹ́ kó jẹ́ pé àwọn aráàlú náà ló ṣe máa ní pé àwọn fẹ́ mi lóye. Hmm. ọlọ́lá jùlọ àsìkò yìí ń tẹ̀ wá lọ́rùn hmm. ó lè tú wa lára a fẹ́ lẹ́ǹkan sí. Hmm. ṣé ẹ rí ọlọ́lá jùlọ ṣé ẹ rí èmi tèmi o àti gbogbo obìnrin pátápátá ní ìlú wa yìí gidi gbaláwa lẹ́yìn yín ẹ lọ lẹ́ẹ̀kan sí i ẹ dẹ̀ máa débẹ̀ ní agbára ọlọ́run ẹ tẹ̀ ti débẹ̀ àṣẹ ti gùn ún. ó dẹ̀ jẹ́ àṣẹ báyìí. ẹ̀jẹ̀ àṣẹ ni ohun èlò lòun ọlọ́run. Hmm. mo ti bá wa sọ̀rọ̀ tán. ẹ kí ló sọ. wọ́n láwọn máa pè é. ó dà ó lè má lọ. fi ìṣara fi ìṣara. ìyá mi. èmi rò pé kí bàbá ẹ lọ lẹ́ẹ̀kan sí i ká lè wẹ̀ ká yán kọ̀ọ̀kan nǹkan tó ń ba èmi lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé owó ẹni mi ló máa já sí. ọkọ tèmi ọkọ mi ò ṣàṣetìrì. ẹ lóòótọ́ ni àmọ́ ipò pọ̀ lóríṣiríṣi tí bàbá mi lè lọ fún lẹ́yìn gómìnà. fi ìṣara tí mo bá gbọ́ èyí nǹkan tó ń sọ fún mi ni pé kí ọkọ tèmi kó kúrò lórí ipò fún ọkọ àfẹ́sọ́nà tiẹ̀. rárá o ikọ̀ tí mo sọ ni wípé kí bàbá mi fọwọ́sowọ́pọ̀ kóun náà díje ká pẹ́ mọ́ nínú ńlá ká sì nínú làṣà inú oko ẹmọ́ náà ló ṣì wà àti pàápàá ó náà ti dára wa tó bá wọlé bàbá mi ló máa pàṣẹ fún gbogbo nǹkan tí bàbá mi bá dẹ̀ sọ pé kò ṣe ló máa ṣe. ẹ ṣe kọ inú mi dùn tí ẹ gbà mí láàyè ẹ orúkọ mi ní Ayọ̀mídé Balógun àwọn iṣẹ́ tí mo ti ṣe rẹ̀ mo máa ń kọ ìròyìn fáwọn oníròyìn dáadáa jẹ́yàn kan tó jẹ́ ṣé mi ni mo làwọn eléyìí. <laughs> ẹ mo kò yẹ. ó dà bẹ́ẹ̀. mo jẹ́yàn kan tó jẹ́ pé ó máa ń dá ṣiṣẹ́ ni mo máa ń kọ ìròyìn fún àwọn ilé ìròyìn. ẹ ṣeun. ẹ mo kọ <laughs> ní pé kí wàá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yẹn ni hmm. torí pé ah, a fẹ́ mọ̀ yín dáadáa a fẹ́ mọ̀ yín dáadáa pẹ̀lú ìgbà láti wá gbọ́ pé ẹ fẹ́ díje ipò gómìnà ilẹ̀ yìí àwọn kò yẹ ká mọ̀ yìí torí pé iṣẹ́ tiwa ni gómìnà wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo wà lára àwọn tó kọ ìtàn táwọn ayé fi mọ̀ wọn hmm. tó fi tẹ̀lé wọn tó dìbò fún wọn torí ẹ̀ mo lè ṣe wá báyìí inú mi àrẹ́dùn tẹ́ bá gbà mí láyè láti béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yìí. àti ìgbà yẹn láyè ṣé bóun lẹ ti wà lórí ìjókòó pẹ̀lú wa yìí. ó dà ẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ẹ ká sọ. ẹ ká sọ lẹ́kọ̀ọ́ sí. ẹ jọ ṣé àlè mọ̀ yìí orúkọ mi ni Báyọ̀kún Àríbísálà. ẹ jọ Àríbísálà tèwo ṣé ti gómìnà àná àbẹ̀wò. ẹ ṣe ọmọ bíbí gómìnà àná òní mi ìyẹn gómìnà Àríbísálà. ṣé torí ẹ jẹ́ ọmọ bíbí inú wọn lẹ ṣe rò pé ẹ lè díje ipò gómìnà ẹ lè di adarí ìpínlẹ̀ yìí láti má tàbùkù sí orúkọ ńlá ni ìyìn àrèbísálà wọ́n ní ọlá àbàtà ló ń múdò ṣan lóòótọ́ ni pé ọlá bàbá ọmọ ló ń mọmọ yàn tẹ́ ẹ bá ní wípé mo fẹ́ lu ọlá bàbá mi tó ti kú lóòótọ́ ni mo lè lò ó nítorí dáadáa àti ìròyìn wọn tí wọ́n sọ káàkiri gbogbo ìlú àti àgbáyé àmọ́ tó bẹ́ẹ̀ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa náà ò ṣọmọdé púpọ̀ àtìgbà tí mo ti kéré ni mo ti ní ìpinnu tó pọ̀ wípé kò sí nǹkan méjì tí mo fẹ́ ṣe jù láti gbìyànjú láti jẹ́ kí ìpínlẹ̀ tí mo wà nínú ẹ̀ yìí láti jẹ́ kó dàgbàsókè torí ìpínlẹ̀ bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ wípé mi ò sọlé bàbá mi nù kí má bàa sọ àpò ìyàgọ́ gbogbo nǹkan tó wà nípínlẹ̀ kò sí ìtìmí ọmọ mo mọ nǹkan tí àwọn aráàlú fẹ́ mo mọ nǹkan tí obìnrin fẹ́ mo mọ nǹkan tí ọmọdé ń fẹ́ lọ́kùnrin tí àgbàlagbà ń fẹ́ lóbìnrin àti káàkiri nípa ìdí èyí eléyìí fi mí lọ́kàn balẹ̀ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ yìí àti gbogbo nǹkan tí ìlú fẹ́ lápapọ̀ láàárín oṣù mẹ́fà káti ẹ̀ sọpọ́dún kan tá a bá tiẹ̀ lè ṣe gbogbo ẹ̀ tán àti fẹ́ ṣe làjì inú ẹ̀ tán eléyìí fi mí lọ́kàn balẹ̀ pé mo ní ohun tí mo lè lò tá a bá sọ ti ìwé tá a bá sọ ti àwọn tí ọlọ́run bùkún nípa owó tá a bá sọ àwọn tí wọ́n ní ìmọ̀ gbogbo wọn ló wà ní àyíká mi láti lo gbogbo àwọn nǹkan tá a ní láti lè fi jẹ́ kí ìlú túbọ̀ dàgbàsókè sí i. ẹ ṣe gan-an ni ẹ ṣe lábẹ́ ẹgbẹ́ wo lẹ ti fẹ́ jáde. <laughs> oyún oṣù mẹ́sàn-án kò ṣeé gbé pamọ́ kódà oṣù mẹ́ta gan ò ṣeé fi pamọ́ mọ́ láìpẹ́ láì jìnnà gbogbo ayé ló máa rí. ẹ ṣe gan àwọn kó tó di pé mo lọ́wọ́ tó ní ìbéèrè kan jẹ́ gbogbo àlámọ̀ ìròyìn dẹ̀ ń lọ lọ́tún lọ́sí pé ẹ̀yin àti ọmọ gómìnà wa ẹ̀ ń ṣe wọléwọ̀de ẹ̀yin ò rí pé báwo ló ṣe máa rí bí ẹ fẹ́ díje ipò gómìnà tá a dẹ̀ mọ̀ pé gómìnà tó wà bẹ́ẹ̀ ó ṣe lọ ọdún mẹ́rin mi. oníròyìn kò sí nǹkan tí ẹ̀dá kankan lè dá lẹ́yìn ọlọ́run gómìnà tó wà níbẹ̀ lásìkò ọlọ́run ló fi wọ́n síbẹ̀ èmi náà tó ń wọ̀n láti lọ síbẹ̀ ọlọ́run ló lè fi bẹ́ síbẹ̀ lóòótọ́ lóòótọ́ ni pé èmi àti ọmọ gómìnà sìn àjọ ṣe àmọ́ àti débẹ̀ ọwọ́ ọlọ́run ló wà èmi ò jẹ́nikẹ́ni lẹ́sẹ̀ o mi ìdẹ̀ níkẹ́ni tó ti ń ga kó má ga mi ìníkẹ́ni tó ti ń dáa fún kó má dáa fún ìtorí ẹ̀ ni òfin ní bàjẹ́ fún mi láéláé ẹni tó bá ń lépa pé kí téèyàn kan má dáa tó ń dẹ̀ ti wà lókè láìpẹ́ láì jìnnà ló wọ́n máa jábọ̀ ni mi ìjẹyàn lẹ́sẹ̀ o tó bá wu ọlọ́run á gbé mi ẹ ṣe gan ni tó bá wu ọlọ́run á gbé yín débẹ̀ inú mi dùn fún àkókò yín tẹ fún wa bẹ́ẹ̀ ṣe sọ yìí la ṣe máa gbé síta fara a ní fi a dẹ̀ ní yọ kúrò mẹ́. ìyẹn lè jà òfin ní sí. <laughs> ẹ ṣe gan ni. oríṣiríṣi nǹkan mi gbà mí. tọ́lọ́run bá kọ́ pé màá di gómìnà ẹ ẹ máa débẹ̀. ọlọ́run ti kọ́ pé màá di gómìnà. ọ̀dà <laughs> ẹ ṣe gan. Ah, mo lè dúpẹ́ ilé yìí. ọ̀nàrẹ́bù mi àtàtà ojú yín ló ń dán yìí ẹ má fi jọ mí o ah, mébí rúpò táwa wà yìí èèyàn gbọ́dọ̀ mo fẹ́ lè sọ pé ń gbà mí a máa ń gbàlejò dago mẹ́rin bí báyìí. àtẹ̀yìn ò bá sùn àwa náà kì í sùn ọ̀gá àwa gan ń sùn. ṣé gbogbo ibi táwa fi ọ̀rọ̀ yìí sí náà ló ṣe wà. bó ṣe wà nìyẹn. kí n sì máa lọ ẹ wà lẹ́yìn mi náà ni. a wà lẹ́yìn ibi kí ọ̀gá tẹ bá ti ń wo ẹ̀yìn èmi lẹ máa máa rí. Ah, ó dà kí n má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ǹjẹ́ mọ̀ pé máyọ̀kùn ọmọ gómìnà ìgbà kan rí ǹjẹ́ mọ̀ pé ó ní lọ́kàn àti ṣètò ìlú yìí. ọ̀gá ẹ ti ń bá sọ fún yín pé mi ò mọ̀ mò ń mò ń purọ́ fún yín. mo dẹ̀ sọ fún yín o. ẹ kò ní bínú ni ọ̀gá ṣe rí nígbà tí mo gbọ́ sí ọ̀rọ̀ yẹn mo sọ fún àwọn tó jẹ́ kí n mọ̀ wípé mo gbọ́ ni mi ò tí ì gbà lóòótọ́ gbogbo ala mọ̀ wípé Máyọ̀kọ àti Fèyíṣarà ọmọ yẹn wọ́n ṣe wọléwọ̀de mo wá wò yí pé tí Máyọ̀kọ bá ń gbèrò láti gbégbá gómìnà tó bá gbé tó bá wọlé ọwọ́ yín náà lágbára ṣì wà nítorí pé fèyí sára ọmọ yín ló fẹ́ àwa wòye pé kò ẹ̀yin náà lẹ̀ ṣì ń lẹ̀ ṣì wá ń jọba. tẹ bá máa dárò àbàbà yàrá máa ṣe irú nǹkan ó yẹ kí èmi mọ̀ sí. láàárín èmi àti ẹgbẹ́ àdéhùn wa ni pé ọdún mẹ́jọ ni ọdún kẹrin tá à ń lò lọ àìlóòótọ́ lọ́kàn mi mo sì lọ́dún mẹ́rin ní ìṣe ẹ wá mórí ẹ̀ ń fa lẹ́yìn olórí ó kù díẹ̀ káàtó. ẹ má bínú ọ̀gá ẹ ní bínú ni ẹ máa wò ó àwa kan ti parapọ̀ láti gbárùkù tì í pé bẹ́ẹ̀ ṣe máa dé ipò ààrẹ orílẹ̀-èdè yìí. kódà bó jẹ́ bẹ́ẹ̀ náà lè ṣe o ẹ tán mi sì mọ̀ sí i. ẹ má bínú mo ní kàn ṣe. kódà ẹ máa gbọ́ mi á dàbẹ̀ ni pé àgbààgbà wà ń lò ọmọdé ìlú wa lọ ń gbàkàrà dé lọ́wọ́ ẹ̀ bọ̀ra ẹ ṣe mí ṣe pé mi àti yín àrí báyìí ẹ̀yin ni mo fi ṣaṣọ tí mo fi ń bora tírú nǹkan báyìí bá wá ṣẹlẹ̀ tí mi ò gbọ́ ṣe é rí i pé inú òkùnkùn ni mo wà. ẹ má jẹ́ kí ẹ̀rù bá yín ọ̀gá ẹ̀yin yín ni mo wà bí kí o. èèyàn èèyàn èèyàn ẹ wo mi ò fẹ́ kó dàbẹ́ ni pé mo fi yín lẹ̀ sórí ìjókòó mi ò dẹ̀ fẹ́ sọ nǹkan mi tẹ̀ máa gbámú. olóṣèlú ni gbogbo ọ̀gá iṣẹ́ tí ṣe wá ń bínú ni táyọ̀ kan ní ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ èmi wá wò pé sá lè rí àpò márùn kí n tiẹ̀ fi lọ pọ̀ kó tó di pé gbogbo ọjọ́ tán. kí ló fẹ́. mo pé ṣé a lè rí ẹgbẹ̀rún kan. ṣèbó wà lọ́wọ́ ẹ̀. so kò tó kankan lọ ṣé a lè rí àpò márùn yá lọ́wọ́ tí ká tán. mi ì gbọ́ ẹ. mo ní pé kẹ́ ẹ yá wa ní ẹgbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan lọ́wọ́ tèmi ká fi ṣetán ni. kí ló dé tó sọ fún ọlọ́lá jùlọ irú àwọn èèyàn báyìí ẹ jẹ́ kán lọ sinmi hmm? ẹ jẹ́ kí wọ́n kú nírú ibi ńlá báyìí tálejò gidi bá wá síbí ẹ̀sìn ó dà kí gómìnà ìpínlẹ̀ mi wá síbí kí irú ẹni wá súnmọ́ gómìnà yẹn kó máa béèrè pé kó yá òun ẹgbẹ̀rún kan ṣé ó dà ṣé dójú tì kọ́ hmm? ń béèrè ẹgbẹ̀rún kan lọ́wọ́ mi. ẹ ẹ má bínú sọ fún ọlọ́lá jùlọ kó. ṣé wàá tí o fẹ́ mi. mi ì ní pé ká lè àmọ́ ẹ sùn ọ̀hún lọ àbí ṣé bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ṣe bí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ lẹ́gbẹ̀rún kan lẹ́rù olúbi mo ti rántí pé mo gbàdọ̀ ẹ padà ní. mo gbàdọ̀ kan ń lọ ya mẹ́rin ẹ lọ sí ẹ má bínú ẹ má bínú. ẹyin ẹyin ṣáà àtọ́rí gbígbẹ àtọ́rí tútù wọ́n ṣáà kí ló dé báwo lè ṣe ń ṣe. ó ṣẹ̀bi tèmi kan lọ́la jùlọ ẹ̀ àwọn ọlọ́mọ tó ṣe ń ṣe. àwọn tó ń sọ̀nà lẹ́nu rèé wọ́n fi máa ń sọ pé àwọn tó ga tí òkè ní làákàyè irú àwọn iná rí. ó ní agbára abẹ́rẹ́ ẹgbẹ̀rún kan ó ń tọrọ ẹgbẹ̀rún kan ń bì. kókó ṣe ọlọ́lá jùlọ ní sinmi báyìí lọ́pọ̀ tèmi bá ti débẹ̀ olóòmọ máa tún mọ gbà síṣẹ́. irọ́ ni o ṣé lóòótọ́ ni nǹkan tíyàwó ẹ sọ yìí. tọ́lọ́rọ̀ bá fẹ́ lóòótọ́ ni àmọ́ tó wà nílẹ̀ báyìí tá à ń dànù owó ni ọ̀rọ̀ àti rí owó torí kò sí owó tó kéré kò dẹ̀ sí iyekíye ẹnikẹ́ni fi ràn wá lọ́wọ́ tí ò wúlò bẹ́ẹ̀ ṣe wà yín sìn mi ò dá yín láàmú o iyekíye tẹ́ bá ní tẹ́ bá fi ràn mí lọ́wọ́ tá a bá dépò a ò ní gbàgbé yín ẹnikẹ́ni tó bá ràn wá lọ́wọ́ tá a bá wà nípò a ò ní gbàgbé owó èèyàn pé ìbéèrè owó báyìí omi ìdáyé láàmú o ó lè yé mi. lákòókò náà ìròyìn gidi ni mo gbọ́ yìí tó dẹ̀ jẹ́ ìdùnnú fún mi. lóòótọ́. Ah, èèyàn gidi ni ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ owó tẹ wá mẹ́nu bà yìí ní gómìnà ni bàbá ìyàwó ẹ̀ kò yẹ kí irú tàwa tún fẹ́ máa èlò láti fẹ́ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ gómìnà ni bàbá tiẹ̀ ẹ wo ọpọlọ ní tẹ bá débi o wọn ní ká fò ó hmm. tá a bá débi ẹ̀jẹ̀ ká rọra fi sẹ́gbẹ̀ẹ́ kan gómìnà ni wọ́n lóòótọ́ àmọ́ fúnra rẹ̀ ló máa jà ló máa jà ní kó tó débi tó fẹ́ dé wọ́n wà lẹ́yìn mi o wọ́n wà lẹ́yìn mi wọ́n ti mọ̀ nípa ìpín tó bá yá èmi làwọn fẹ́ fà kalẹ̀ àmọ́ ẹni tí wọ́n fẹ́ fà kalẹ̀ náà ó gbọ́dọ̀ sápá lọ́tún lọ́sì ó ní mo ṣe ní mi ò sọ pé ìyẹn ò mi ìdẹ̀dà yín láàmú báyìí àmọ́ iyekíye tó lókàlùkù bá fi sílẹ̀ tí bá dépò tán àjọ gbádùn ìjọba yìí mi lẹ́yìn. Hmm, hmm, ó yé mi ó yé mi dáadáa ṣùgbọ́n kò fi lè mọ̀ pé inú mi dùn mo sì fọwọ́ sí ìgbésẹ̀ yìí mílíọ̀nù márùn-ún ni màá kó kalẹ̀ fàkọ fún gbèsè pé gbogbo owó tí màá kó kalẹ̀ nù ọ. ìdàgbàsókè yìí ṣẹlẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o ah, ẹ máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà ẹ tún wá fún mi ah, mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe gan. ẹ ṣe kò ṣe máa rí nìyẹn fọwọ́sowọ́pọ̀ wà ló dá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe gan o ti ròyìn yín gan dáadáa dáadáa. ẹ má bínú wípé ó pẹ́ níbi jù. ṣeré iṣẹ́ pọ̀ níwájú gómìnà àmọ́ láìpẹ́ wọ́n máa yọjú sí mi ẹ má bínú. bíi wákàtí mẹ́rin náà láti wà níbí kí wàá ní jíjẹ mímu wa. ó wò ṣe ní tìjú báyìí ah, ṣé ló bí ló yẹ kó ti máa bẹ̀rẹ̀ jíjẹ mímu ṣé kó ti jẹun lẹ́ẹ̀kan. jíjẹun lẹ́ẹ̀kan oúnjẹ nǹkan láti wákàtí mélòó tá a ti ń jókòó. ẹ wá pọ̀ ní tìjú kan báyìí ìtìjú ni pé ibi ń pa mo dẹ̀ ni mo fẹ́ jẹun. ṣé ọ̀rọ̀ ẹ̀ ń jọ ẹ lójú ni. ṣé òkè bó ṣe máa ń ṣe nìyẹn. wíwà ló pè ní pa ẹ ṣé wákàtí ta la fẹ́ fi jókòó rẹ̀. láti máa ṣe nìyẹn bá ti máa ṣe máa ṣe nìyẹn àṣẹ ti wá látò ìwé tí mo sọ pé kò ṣiṣẹ́ lé lórí kọ́. òun ni mò ń ṣe lọ́wọ́. ṣe kí àjọ ó ṣe kí a. kò burú. sisi mi ó ti ń fiṣẹ́ yìí falẹ̀ má fi falẹ̀. wò ó tí ìwé yẹn ò bá jáde owó ò ní jáde o kò ṣe kí a pẹ̀lú ẹ̀. kí ni ọba mi ló ń gbà fún kí ni àbúrò ah, ọlọ́run àjẹkù ó yẹ lẹ́sẹ̀ sílẹ̀.

gómìnà àwa oníwèé ìròyìn. wọn ò ah, lọ wọn náà dúró lè ní ta ni. ẹ wá lọ ẹjọ́ ṣé àwa oníwèé ìròyìn wa jámọ́ nǹkan níwájú gómìnà. ẹ kẹ́ ti pẹ́ ẹ jẹ́ ẹ̀ jámọ́ èrò pọ̀ lọ́rùn wọn. láti wákàtí méjọ. wákàtí méjọ lè lò lẹ́ẹ̀kára mọ́ ẹ àmì mọ̀ tán àmì mẹ̀ tẹ́ máa lọ tọ́lú jì mí. níbi. orí kan fẹ́ rí gómìnà èrò pọ̀ lọ́rùn wọn. ọlọ́lá jùlọ èmi ò bá dá lábàá mi ò wípé ẹ bá fún àwọn oníwèé ìròyìn yẹn ní ààyè kan rí yín àti wípé kán lè mọ̀ wípé ẹ̀ ń lọ ẹlẹ́ẹ̀kejì kò wá ń ṣèyẹn nìkan nítorí ọmọ arẹ́bí sálà náà ṣé oníwèé ìròyìn ṣá ṣó pọn dandan ni. ẹ wo ọ̀gá gbogbo awuyewuye tó ń lọ nígboro bí ìgbà tẹ́ ẹ fẹ́ bá wọn níwèé ìròyìn sọ̀rọ̀ ni wọ́n ní adákẹ́ máa fọ àmọ́ tẹni tó ń ṣe. ṣe rọrọ àwọn oníwèé ìròyìn ẹrú máa ń bà mí ẹ wò ẹni ò bá gbà yín ní ìyànjú ipe hmm. kẹjẹ ká ká wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn níròyìn ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì hmm. ẹ jẹ́ ká fi fún. ọ̀dà màá wá nǹkan ṣe sí ọgbẹ́ òun tọ́lá yìí káwa. bí ọmọ ọkùnrin olórin mo rí lẹ́ni tí ó máa wúlò fún wa dáadáa. lọ́nà wo ó jẹ́yàn tí ó lérò lẹ́yìn dáadáa tí àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ sí tá a bá fi lè fà á mọ́ra tó bá ti ṣe tìtìwa dájúdájú gbogbo àwọn tí ó ń tẹ̀lé <laughs> wọ́n ti di tìtìwa náà nìyẹn. ohun tó wá sì ní káyìífì ni wípé ìmúra arákùnrin wa yìí ó mọ̀ kò díẹ̀ káàtó àbí táwọn èèyàn wa bá ń rí i pé ẹni tá a gbé. Eh, ara àwọn tá a fi síwájú múra rẹ̀ tó ṣé kò ní fa kí àwọn èèyàn máa sọ èyí tí ò dán pa wa. nípa ìmúra mi tẹ́ ohun tí àwọn olólùfẹ́ mi fẹ́ òun ni mò ń fún wọn bẹ̀rẹ̀ ṣe ń wò mí yìí mi ò kì í ṣèyàn burúkú orin tí mò ń kọ orin tó ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ni. Eh, wọ́n ní ajá òwòyí olómọ ewúro ìwòyí lè mo mọ ibi tí ọ̀rẹ́ mi mo mọ ọ̀nà tó fi ń fẹ́ gbà wọlé arákùnrin kí ni orúkọ yìí. ọláwálé lórúkọ mi àmọ́ àwọn èèyàn mọ̀ mí sí màtáńgà. ọláwálé. bẹ́ẹ̀ni. ó dára bẹ́ẹ̀ ibi tẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ tá a bá fi àwọn ọ̀dọ́ èrò yín òun náà la lè fẹ́ ìpè kí ẹ bá wa ṣiṣẹ́ papọ̀ ọláwálé àti èrò tó ní àti orúkọ tó ní àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ matanga eléyìí tó ní tẹ̀jọ́ ń kọrin kiri gbogbo wọn ò ní mo fẹ́ lò jẹ́ káwọn èèyàn matanga bí ká lè fi wọlé o fi orin ẹ̀ fi báwọn èèyàn sọ̀rọ̀ ká dépò tá a fẹ́ di tá a bá débẹ̀ tán máa tún matanga ẹ̀ ṣe àbọ̀gbọ́ èmi ò kì í ṣèlérí kí n má múṣẹ màá tẹ́ ẹ lọ́rùn. ẹ ṣé mo dúpẹ́. má bínú sí mi lọ bá mi jókòó sí ìsàlẹ̀. ẹ ṣé mo dúpẹ́. màá rí ẹ láìpẹ́. ẹ ṣé mo sọ. èló la ti nílẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà ló wà lẹ́wọ̀n. àti lówó ńlẹ̀ ká béèrè ètò ló kù. ẹ sọ wípé a ti ń lówó ńlẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ òṣèlú àwọn olóṣèlú kan tí mo mọ̀ tó o bá sọ fún wọn pé o fẹ́ ṣòṣèlú wa ni o fẹ́ ṣòṣèlú ni o fẹ́ ṣòṣèlú wa ní ni wọ́n wá bi ẹ́ léèrè pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà yìí ṣé o ní lọ́wọ́ tó bá lò ní lọ́wọ́ wọ́n á ní pé ṣé o lè gbé wá lójú ẹ̀ bẹ̀ wọ́n á dáná sun tó o bá ṣe tó o ṣe yéè tó o ṣe wọ́n mọ̀ pé akọni ni ẹ kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé owó yìí ò lè rẹ̀ débi kankan a sì máa wọ́wọ́ sí i láàrin oṣù kan gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà ilé tán. bí èlò wa ni a lè wá sí owó tó wà nílẹ̀. tá a bá rí ìlọ́po mẹ́fà ilé kò tiẹ̀ pọ̀ jù wọ́n ní tí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ń tán ní ìkànnà o tá ò bá ti wọlé ìdìbò yìí ànàmànáwó ni. bẹ́ẹ̀ ni tọrọ wà mẹ lórí wípé ọ̀rọ̀ òṣèlú yìí tá a bá kì í gbogbo ara bọ̀ tán ó dá mi lójú pé à di ààyè kan àwa kan fúnra ara wa à mọ̀ pa nídìí owó. Hmm, a lè nílò owó ní lóòótọ́ àmọ́ gbogbo tó wà lẹ̀ tá a bá fọpọlọ sí ó lè má mú wa lómi púpọ̀ hmm. ọ̀nà tá a fẹ́ gbà láti fọpọlọ sí tí ò lè jẹ́ àná dànù. ṣe la tó láì. Ok. Oh. Ah, àsìkò dẹ̀ ti lọ gan o. Ah, mi ìfẹ́ kò ń gbé mi lọ mi ìfẹ́ kò gbé mi lọ màá mọ bí mo ṣe máa kúrò ń bí fúnra mi kàkà kò ń gbé mi lọ o hmm. màá wọ́nà tí màá fi kúrò ń bí. ó lè gbé yín lọ. ṣé ìwọ ń gbọ́ ò lè wọkọ̀ dáadáa. gan-an ṣùgbọ́n ṣé o lè wa ọkọ̀ dáadáa mo lè wá o mi ò lè wá o gan. mo lè wá gidi náà ní tí mo ṣàlàyé. mo ti gbẹ mo ti gbẹ mo ká farabalẹ̀. mo ti kúrò nílé ìtura tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah, kí ló dé tó kúrò mẹ́. ẹ mo ti kúrò mbẹ o ìgbà tó ti ń di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fẹ́ máa rí mi ń bẹ ojú ti ń pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ojú la lákànfẹ́ sọ́rí mo wà nílé ìtura olóyè gbọ́láhàn o ṣàmọ̀ bẹ̀. a ah, mọ̀ mọ̀ bẹ̀ ẹ máa ti gómìnà ti lọ bẹ̀rẹ̀. báwo ni bẹ́ẹ̀ ṣe rí. Ah, ibẹ̀ yẹn dà kún. <laughs> ó dáa ju ibi tí mo wà tẹ́lẹ̀ gan lọ. lóòótọ́ <laughs> hmm. jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa wẹ́lò mi tó lè gbé. jẹ́ ń bẹ́ẹ̀ tó máa. tó kún bọ̀. ẹ̀wẹ̀ kan ń wò bẹ́ẹ̀ akọ́ṣẹ́mọṣẹ́ awakọ̀ lèmi náà. ó ti yé mi ó ti yé mi mo ti gbọ́. Yeah farabalẹ̀ kí ló ṣe tó bá farabalẹ̀ màá ní kó fìbọn yẹn fọ orí ẹ̀ tọ́ba lé ìbọn yẹn tí ò bá wọlé a máa gbá fún mú ẹ lórí. ẹ̀rín ẹ̀ pa mi ẹgbẹ́ tó fẹ́ ṣòṣèlú o fẹ́ ṣo lórí ìlú o láyà o tún lóògùn kí ló wá gbé yà yìí ọpọlọ ni mo lò ọpọlọ ni mo lò ẹ bá fún ọpọlọ yẹn ẹ bá jẹ fọfọ ẹ bá jẹ fọfọ ẹjọ ẹjọ ẹjọ ẹ bá jẹ fọfọ ẹ bá jẹ fọfọ. farabalẹ̀ ẹgbẹ́ wọn kò rí rẹ̀ ọ̀gbẹ́ni Máyọ̀ ṣoríwe gbàgede yọ. wà wá kọ sílẹ̀ wípé ilé ayé ti sú ẹ wípé gbogbo nǹkan tó ní fúnra ara ẹ o fẹ́ fi gbogbo ẹ sílẹ̀ o fẹ́ gba ọmọ alákejì lọ. kò sí kò tẹ̀lé kí n ṣe tí mo lè ṣe àmọ́ gbogbo ẹ̀yin tẹ̀ wá kò sí ti mi ò kí n rí ní gbogbo gbanú yẹn mo ṣetán láti fún mi yékéyé tẹ́ bá fẹ́ ẹjọ́ ẹjọ́. bẹ́ẹ̀ni wẹ sọ ṣe elébi ló pè wá. ó máa dára kó ṣe nǹkan sọ pé kó ṣe àìjẹ́ bẹ́ẹ̀ má fìbọn fọ́ orí ẹ̀ náà èmi bínú ẹ̀mí ọ̀rọ̀ ayé tó bá yẹ má. ẹ mo ti mo ti ṣe mo ti ṣe mo ti ṣe mo ti ṣe kiri rárá pé kiri kíkọ ayé jésù mi ò. ọ̀run alákejì nílé. ọ̀run ọ̀run alákejì nílé mo ti gbọ́. gbogbo owó mi àti gbogbo nǹkan tí mo ní mo fi lẹ̀ fáwọn ọmọ tí ò níyà. Yeah, I'm good. Yeah, Mo, I need to see you urgently. Come on, come up and I need to discuss it with you. Oh, ah. ló máa ń ṣe tó máa ń ṣẹlẹ̀ yàbá yìí gbogbo nǹkan ló i'm serious about this ah kò ń ṣọ̀rọ̀ phone i need to see you like face to face we need to talk that's what i mean. okay it's a good time for me thank you. Koshila, thank you, thank you. Uh, I'll see you at that time. Yeah. All right. All right. ṣé ìwọ rò pé gómìnà ló pa Máyọ̀kún Arẹ́bísálà. nǹkan tí ò yé mi náà nìyẹn torí ọ̀rọ̀ gómìnà náà ò tiẹ̀ yé mi rárá ni gbogbo ìgbà tí mo wá ní gbogbo bá sọ̀rọ̀ kò fún mi láyè àti bá sọ̀rọ̀ rárá lẹ́yìn ìgbà tó ti fún mi láyè ẹ̀yọ̀ kan nígbà tí wọ́n ń ṣe polongo ìbò a jẹ́ pé iná ti jó dórí kókó nìyẹn o. iná kankan ò jó dórí kókó tó bá jó dórí kókó àbomipa ni. o rò bẹ́ẹ̀. mi ò rò bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni torí gómìnà tó bá nípa àwọn aráàlú òun ò ní sùn òun kò ní fojú bo oorun ni gómìnà kò kọ́lé wa kó máa bá àwọn aráàlú ẹ̀ kó máa pa wọ́n jẹ pípépé bí ẹ̀dìyẹ mo jẹ́rìí ẹ̀ náà níṣẹ́. jọ̀tí ìgbà mọṣẹ́ mi ṣe kí ni máa ṣe kí ni mo wáyé fún mo wáyé láti tọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ mo wáyé láti tú àṣírí àwọn ọ̀pá yìí jẹ́ mo wáyé láti sòótọ́ mo wáyé láti wá ran àwọn ohun tí ò nípa àti ràn án lọ́wọ́ láti ràn án lọ́wọ́ mo wáyé láti wá sòótọ́ ni. kò sí wàhálà kò sán wọn ti gbọ́ nǹkan tó sọ ọlọ́run á fún wa ṣe náà ni màá sọ. gbogbo àṣírí gómìnà tí bá mọ̀ ni màá tún fáráyé táráyé máa mọ ìlú nǹkan tá a sì ti lè fi jóná ni. kò sí wàhálà ọlọ́run á ṣàfihàn wa ṣe náà ni màá sọ. ọlọ́run nìkan kọ́ ló máa fún àṣà náà láti fúnra wa ṣe àní ṣe bí ọ̀gá tó ní pé òun ní àìlera tó sá lọ lu ọba ọgá ò sá lọ ọgá lọ sí mi. kí ló o ìsinmi kí ni ìsinmi tí ò sinmi kí wàhálà tó ṣẹlẹ̀. ọgá ò sá lọ bọ̀ sùn ọgá ò sá lọ ń lọ sinmi ni. ó dà o ee àwa náà níṣẹ́ láti ṣe ìwọ gbọ́ níṣẹ́ kan tí o máa ṣe fún mi. èmi. bẹ́ẹ̀ni ó máa lọ sáàárín ìlú a máa lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn aráàlú ibi táwọn aráàlú bá fèsì dájúdájú ibẹ̀ ló tọ́ wà. tí bá ti gbà yín lọ́wọ́ ọ̀gá. kí ló ń sọ tí ó dùn ọ̀gá wo ló ń gbà yín lẹ́nu ẹ̀ ẹ ṣé torí wọn ò tí ì pọmọ ìyá ẹ àwọn tó ń pọ ò tí ì dọdọ tiẹ ọjọ́ tó bá yìnbọn pọmọ ìyá ẹ ló máa mọ̀ pé iṣẹ́ yìí gbogbo á ní láti ṣe ni. bọ̀sán ọlọ́run á fún wa ṣe. àmín. àgbàlagbà ló ń ṣẹlẹ̀ àgbàlagbà àgbàlagbà kan ló ń ṣẹlẹ̀ o ojú mi rí tó o mm-hmm. àlójú mi rí tó jẹ́ kẹ́nẹ́ bí. màmá ṣé tó bá béèrè lọ́wọ́ yín pé ìlú yìí bó ṣe rí ẹ kí ni ẹ̀yin lè rí sọ lórí ẹ̀ ṣó dáa àbí ò dáa lójú ti yín. <laughs> ó dáa ìdí tó fi dáa ni wípé tẹ́ ẹ bá ṣàkíyèsí sí ẹ rí i pé gbogbo ọ̀nà ni wọ́n ti ń ṣe ọ̀nà. Hmm. Hmm. Hmm omi rẹ̀ lọ déédéé bẹ́ẹ̀ ni iná láwọn agbègbè kankan sì ń wá àdúgbò ju àpapà láti bí oṣù kan náà dìjú báyìí débi tí ó bẹ. ẹ jọ ìyá wa bóyá kẹ́ sọ fún wa ìlú tí gbogbo nǹkan tẹ́ ń sọ sílẹ̀ tó wà nítorí ìlú títí wa tá a wà níbí báyìí gbogbo ìlú ń pariwo ni wọ́n ṣe ń pariwo ebi kò sí iná kò sómi kódà owó wa gan ti bàjẹ́ kò ṣiṣẹ́ bóyá màmá ò dẹ̀ mọ̀ bóyá lu yìí kọ́ là ń sọ bóyá lu kejì ni. wọ́n <laughs> mọ̀ pé lu yìí ni. màmá. ẹ̀yin ò mọ̀ pé kéèyàn tó tẹ ayé lọ́rùn á máa bẹ̀. Hmm. àti pé ohun tẹ́ ń sọ yìí ó fẹ́ kẹ́ mọ̀ pé orí tí a fẹ́ tẹ́ lọ́rùn ẹgbàá gbèje ni. Hmm. hmm ara mi ò rí rí mà rí <laughs> mo rórí olóńgbò láàtẹ́ màmá wa bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí ìjẹ́ èrò ẹ lérò lọ́kàn ara yín pé ọlọ́lá jùlọ ó lè lọ ẹlẹ́ẹ̀kejì. kò burú ṣáà mi ò tẹ́ ẹlẹ́bi láti béèrè ìbéèrè yẹn <laughs> gẹ́gẹ́ bí iṣẹ́ yìí kó lẹ́lẹ́ẹ̀kejì ló dáa gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun tó ń ṣe lálàkọ́kọ́ bá a bá fààyè lẹ̀ fún tá a jẹ́ kó lẹ́lẹ́ẹ̀kejì yóò pàṣẹ náà dópin wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ bí kì í ṣẹni tó ṣe lókun. ara mi rí mari. ẹ jọ màmá nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé tí ọlọ́lá jù ló bá fẹ́ lọ ipò lẹ́lẹ́kejì ẹ má gbà o. kí ló burú bẹ́ẹ̀ máa fọwọ́ sí jẹ́bí kí ìlú wa yìí lè dá ni ìlọsíwájú ìlú wa ìgbẹ́ èmi lógún bọ́lọ́lá jùlọ bá lọ ẹlẹ́ẹ̀kejì sẹ́ <laughs> mo mọ̀ pé ìlọsíwájú abáluwa yìí ọrọ̀ ajé wa gòkè. mama ẹ ìwádìí fi yé wa nígbà tá a fi mú filẹ̀ pé gbogbo àwọn tí wọ́n jọ ń díje pẹ̀lú ọlọ́lá jùlọ àwọn àjálù ńláńlá tó ń ṣẹlẹ̀ sí wọn bíi kí lè jó bíi kọ́ ọmọ kú bíi kẹ́lòmíì pòórá bíi kí míì ká tiẹ̀ kàn má rí mọ́ gbogbo ẹgbà tá a máa wò ó títí a rí i pé ọlọ́lá jùlọ ó dàbí páwọn lọ́wọ́ nu gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ sáwọn tí wọ́n jọ ń jà fún. òtítọ́ ló máa lè ké irọ́ ṣé yóò mọ̀ pé òdodo òtítọ́ òun ló máa lékè irọ́ ṣé ráwọn káàárín wọ́n pòórá wọ́n ṣe kínní yẹn àwọn ni wọ́n mọ àwọn ni wọ́n mọ ibi tí wọ́n kí fádé kí wọ́n tún gbàgbé ìrùkẹ̀rẹ̀. Ah! wọ́n sáré èje ni bàbá mi ẹ ti àjẹká ṣe báyìí. Ah, ayé yìí ayé anamọ́nà yìí ayé akamara. akamara ní ilẹ̀ ẹ̀fẹ̀. omi dùn aṣáwó òbí kọ̀rọ̀ gbogbo nǹkan tá a nílò lọ́lọ́run ti fún wa báyìí <laughs> dájúdájú ìyá ọlọ́lá jùlọ òun ni igi lẹ́yìn ọgbà ẹ̀. bẹ́ẹ̀ni. àtọlọ́hún ọlọ́hún ni igi lẹ́yìn ọgbà ọlọ́lá jùlọ hmm. ìyá ẹ̀ wá jẹ́ àfikún. a kú ìlú dáadáa bá wa lọ <laughs> a kú òbílù wa ṣe dáa. Ah. Hmm. <laughs> ọlọ́run á pẹ̀lú ìyá wa a máa rí yín bá bí gbogbo ìlú yìí ṣe dáa báyìí bí ẹ ṣe ṣe báyìí ọlọ́run ọba ọlọ́jọ́ ìní á san ẹ̀yin àtọmọ yín lẹ́san ẹ̀. Mm, gbogbo bó ṣe dáa náà mm. láyé yín á ṣe dáa. ẹ ṣe kàn fún àyè tẹ fi gbà látàárọ̀ ọlọ́lá jùlọ ìbéèrè wa ò pọ̀ mọ́ nǹkan tí mo fẹ́ ní sìn ni pé ṣé ká sọ pé inú dùn torí pé mo mọ̀ pé inú dùn fún bí ṣe kú torí pé ó jẹ́ ògbóǹtarìgì láàrin ìlú tó ń díje ipò gómìnà. lọ́tọ̀ bẹ́ẹ̀. kí ló máa ń ṣẹ̀yìn oníwèé ìròyìn báyìí náà bọ́mọ Yorùbá ni ẹ́ kí lẹ máa ṣe sọ pé ọmọ inú mi kú inú mi ń dùn Arìbísálà ò ń ṣe olùdíje afẹ́sọ́nà ọmọ tèmi ni ọmọ tí mo fẹ́ lè bínú fúnra mi ni mo fẹ́ fà sórí oyè ni. ọlọ́lá jùlọ nǹkan tẹ́yìn sọ sí nísìnyí pé inú yóò dùn olóògbé ẹlẹ́fẹ́ fà sílẹ̀ ni kẹ́yìn wá jẹ kẹ́yìn wá di afọbajẹ. afọbajẹ kọ́ o bàbá ọba ni mí nígbà tá a fẹ́ sọ́nà ọmọ tèmi bá jẹ̀pọ̀ gómìnà. kí mi fẹ́ yìí tì tó tún jọkọ ọmọ tèmi ọlá ṣì ń wọnú ọlá ni. ọlọ́lá jùlọ àmọ́ ẹ̀yin lẹ sọ wípé ẹ fẹ́ fà kalẹ̀ ni mhm. àkọ́kọ́ náà bẹ́ẹ̀ ṣe fẹ́ fà kalẹ̀ òye mi tó nítorí ẹ kì í ṣọmọ ẹgbẹ́ kan náà mhm. ẹni tá a tún wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tẹsọ yìí pé àfẹ́sọ́nà ọmọ yín ni ọmọ bíbí inú yín gan-an ó gbárùkù ti olóògbé hmm. láti jẹ́ kó bá yín díje ipò gómìnà. lórí ọmọ tèmi tẹ mẹ́nu bà ọmọ tèmi bá bí èrè ló ń jọ àwọn òun ṣe bàbá tó ń gàbà lórí ọmọ kó má rìn ẹsẹ̀ tó bá ti jẹ́ nǹkan tó máa múná ẹ̀dùn. ó sì yé wa bẹ́ẹ̀. Hmm. ká wá sọ pé nínú ẹgbẹ́ tọ̀dọ̀ tí wa gbẹ́lòmíì dìde mo mọ̀ pé ẹgbẹ́ ti fà í lẹ̀ gẹ́gẹ́ bí aṣojú wọn kẹ́lẹ̀ lọ lẹ́lẹ́kejì ká wá sọ pé èèyàn kọ́kọ́ tiẹ̀ dìde nínú ẹgbẹ́ yín o igbó òun fẹ́ bá ń díje ipò gómìnà mo mọ̀ pé ó láwọn ètò tẹ máa ṣe kó tó di pé òun náà lẹ́nu débẹ̀ o hmm. kí ni àtẹ máa kọ sólé tọ̀hún ṣínú yín máa dùn. Ah, kàṣà kàṣà kò lè é ṣe ẹgbẹ́ wa létò ẹgbẹ́ wa wẹ̀ oyin ọkàn kan ni àmọ́ olórin bàtà ń kọ àbá ń kọ ẹgbẹ́ bí ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀yin tẹ́ ń ṣẹgbẹ́ ẹ̀yin ràdúràdú ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹgbẹ́ àwa dùn ó dùn jù yín lọ àwọn ò ń ṣe báyìí ọ̀nà kan báyìí la máa ń tọ̀ nígbà tẹ́gbẹ́ ti fà mí kalẹ̀ tọ́tí lé mi làwọn yàn kí n lọ lẹ́lẹ́kejì kò sí báyìí báyìí ń mọ́. gbẹ̀dẹ̀ ṣe wá ń wo iyo ìlú fẹ́mi lóye lèmi. ní ìtó jẹ́ pé ẹ tó ṣì ń lọ sí ẹlẹ́ǹkejì ẹ fẹ́ díje ẹlẹ́ǹkejì. bẹ́ẹ̀ ni Eh, gómìnà ẹ má fi ṣèbínú lóòótọ́ lóòótọ́ ni ẹgbẹ́ fàyín kalẹ̀ nínú ẹgbẹ́ tiyín tábà wá ń sọ nípa ẹgbẹ́ òdì kejì tí olóògbé máyọ̀kun àríbísálà wà ìyẹn tí ó jẹ́ ọkọ àfẹ́sọ́nà ọmọ yín tọmọ bíbí inú yín tún wá gbárùkù tì tá à ń sọ ipò ti dolóògbé lénìí tẹ̀dẹ̀ nínú yín ò dùn sí i ká wá ní pé irú ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n wá wò nínú ẹ̀dọ̀fóró inú wọn wọ́n wá ní pé káwọn mú ọmọ bíbí inú tiyín èyí tó jẹ́ àfẹ́sọ́nà olóògbé káwọn sọ pé kó bá yín díje fún ipò gómìnà tí à ń sọ yìí kí ni nǹkan tí ẹ máa ṣe. eré òun fọkọmọ ẹ fọ eré ò gbọ́dọ̀ fọkọmọ ẹ fọ. ó ti yẹ wa tó túmọ̀ sí pé ẹni tó bá bá yín díje ipò gómìnà ẹ̀mí ẹ̀ máa lọ sí. àbí ṣebí nǹkan tí ẹ sọ fún wa ni. ọlọ́lá jùlọ ọlọ́lá jùlọ. ikú olóyè jẹ́ gidi gan-an òru mọ́júmọ́ ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ parí orin wọn nǹkan tó kù báyìí nìkan máa gbọ́ lórí amóhùnmáwòrán àtòrí àsọ̀rọ̀mágbèsì. ṣé orin ayò wa ti dorin àwẹ̀ báyìí. nǹkan tí mò ń sọ ń gbà yẹn. tó bá mọ̀ kó má gbégbá olóṣèlú òun ló délẹ̀ yìí. kí ló dé sáwọn olóṣèlú ló pa nìkan ló pa. ìwọ ni kábíyèsí lórí ìwà àti ẹni wọlé wọ̀de. tí ó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ nípa ikú ọ̀rẹ́ wa á jẹ́ láàrin èmi àti ẹ̀. áńbélé tàṣí tèmi àti ọ̀rẹ́ mi bá ń ṣeré wọlé wọ̀de ó túmọ̀ sí pé mi ni mo pa ni. wo olè kì í jágbà kó má sojú fèrè. Um, nǹkan tó ń sọ yìí ò yé mi ṣé mo jágbàlagbà bí mo jólè tó fi àbí nígbà tí ẹ wádìí ikú tó pa ọ̀rẹ́ wa ẹ bọ́wọ́ mi bẹ́ẹ̀ ni. òwò èmi ò sọ pé ìwọ ló pa o ní ni mo bá owó ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ah, ah, gbogbo ẹ náà ló ti sọ kalẹ̀. ẹ ṣe mo dẹ̀ ti wá náwó gan o. ọmọ ẹ̀ ni àti pé ọmọ èèyàn ńlá tún ni pẹ̀lú kò sẹ́ni tó dùn èmi gangan yóò dùn mí. bẹ́ẹ̀ bá ah. tẹ̀ mọ́ bó ṣe ń dùn èmi sí báyìí pọ̀ kì í ṣọ̀rọ̀ bí. ẹ wo mi ò pè yín fún jókòó yìí àti wàá bá yín ṣeré àbí pé mo wá yín yìí kí ló ń ṣẹlẹ̀ láàrin ìlú ṣe bí ipò agbófinró lẹ wà ah, ah. a wá fi yín joyè àwòdì ẹ lè gbẹ́ díẹ̀ bẹ́ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé mo láṣẹ sókè. Okay láti pọ̀ga yín kọ́tàrí yín kọ́ káwọn tó kójú mọ̀ wọ́n wá ṣèlú fún mi ìlú ti dàrú ẹkún pípààyàn lọ́tún lọ́sì láì ṣe pé a wà lójú ogun kí ló dé. ọlọ́lá jùlọ a ń ṣiṣẹ́ takuntakun a dẹ̀ ń ṣèwádìí àmọ́ nínú àwọn ìgbìyànjú tá a ti ṣe àti ìwádìí la rí pé ikú máyọ̀kún arìbísálà mhm. ó wà nínú nǹkan tó ti dá púpọ̀ sínú ìlú yìí àti pé láti gba ikú máyọ̀kan arìbísálà yẹn làwọn èèyàn ti ń kú kú lemọ́lemọ́. kí ló ṣe jọra wọn. àwọn tó kú yìí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n bá yín ń du ipò. ṣé mi jẹ́ àjàkálẹ̀ àrùn náà ìbáwọ̀ ni. Um, ọlọ́lá jùlọ. Um, ṣe rí ikú àwọn èèyàn tó ṣẹlẹ̀ nínú ìlú ló ń fa rògbòdìyàn tó ń wò pé ìjọba yìí kò dáa lásìkò yìí. ọ̀rọ̀ lẹ yìí ẹ wá ń ṣe ni pé ẹ̀lúlù tó ń fàjọ orí ara ẹ̀ ló ń fà á lékọ́ nìyẹn. ọlọ́lá jùlọ hmm. a tún ṣe àwọn ìwádìí sí i nínú àwọn ilé ìtàtúnṣe nínú ìwádìí a wá rí i pé àwọn tó súnmọ́ yín gan tí ẹjọ́ ń ṣe ìjọba hmm. ni wọ́n wà nínú òkùnkùn tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀. Hmm. mi ò ní gbà kẹ́ ẹ fún mi. iṣẹ́ tí yín ni agbófinró bó bá yẹ pé ẹ lè là á bó ṣe yẹ kẹ ẹ là gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ mo pa láṣẹ fún mi mi ò yára bà. tí má ṣì ń jẹ́ apàṣẹ àkọ́kọ́ nínú ìlú yìí ọ̀sẹ̀ mẹ́ta ni mo fún yín. ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣọmọdé ni ìṣàgbà ni mo fẹ́ lójú gbogbo wọn nígbàgbé. ó dá ọlọ́lá jù lọ. sẹ́rí àròkàn ní mọ́ mẹ́kún àsun ìdáwà ń tòótọ́ tó di eyín tàbá sì ní ká látòní títí títí tí dọ̀la ọlọ́mọ tún jẹ́ kí ntaàrò kọ́ ba ntaàrò jẹ ni tó ti yin sẹ́rí tá sunkún látòní dọ̀la kò lè jí ẹni tó ti kú mọ́ o tẹ́ ń gbọ́ àbáyé kú òsì gbogbo aládágbádá kú bí wọ́n ṣe wà àwọn ti débùté èrò tiẹ̀ nu àsìkò kọ́ wájú ọlọ́run ó ti tónu iná fi bọ́ọ̀lẹ̀ inú ọkàn àwa tó kù ní kọ́lọ́ òfìsọ rẹ̀ sọ bẹ́ẹ̀ tí ń sunkún tẹ̀ ń wo omi ẹkún mu bíi gàrí yìí nísìnyí kò tán gbogbo jíbẹ̀ lẹ́yìn kọ́lọ́ mọ́tò jí ń tààrò kọ́ bá ń tààrò jẹ ni tó di èyí oúnjẹ ẹ̀ jẹ èyí omi ẹ̀ mú ojoojúmọ́ ẹ̀ka ń wo omi ẹkún mu bíi gàrí. ẹ mọ́ bínú ẹ mọ́ bínú. kán tó lọ àbí kán rí wa kán tó lọ. ẹni ẹni la fi kọ méje sọtì. Ah, ó dà o sisi fèyí kẹ tó lọ ẹ rí wa o ṣe mọ̀ pé má kọjá mi olùgbàlà kì í ṣe orin àkúnlẹ̀ kan a máa dúró kọ nísìn. ẹ wo ẹ ṣàkóra yín bọ tàbá ojoojúmọ́ ni kó máa rí mi. ìyá àgbà. fèyí. ìyá àgbà ló dé kí ló fa gbọ̀ngbọ̀ngbọ̀ngbò láàrin wa àti bàbá ẹ̀ wọ́n ní láti gbà tí máyọ̀kú ti kú ló ti ń ṣe gbọ̀ngbọ̀ngbò fún sí bàbá ẹ̀ ńlẹ̀ kí ló ṣẹlẹ̀. ìyá àgbà àjẹkẹ́ lánàá ọmọ kú lé mi ta ni o mọ̀ wípé àjẹ́ àná ló pọmọ jẹ. àjẹkẹ́ lánàá ọmọ mi ta ni ọmọ pàjẹ àná ló kọ́ mọ́ jẹ irú òwe wo nìyẹn òwe yẹn o yé mi òwe ẹ̀yìn sí i ó já sí pé bàbá ẹ̀ ó náwó ọnù kùmáyọ̀. eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò mọ̀ wípé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde. ṣèyí bàbá ẹ̀ ló ń rokú yẹn sí yẹn ṣé látìgbà tó ti dáyé ǹjẹ́ o tiẹ̀ gbọ́ nínú ìtàn rí tàbí kó o tiẹ̀ ká nǹkan burúkú kan mú bàbá ẹ lọ́wọ́ àbí kí ẹ pé ẹ sẹ́yìn rí pé kọ́nà dárí kí bàbá ẹ ó ṣe nǹkan báyìí rí. ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ kátikáti lóòótọ́ ni mi ò ká nǹkan kan mọ́ wọn lọ́wọ́ rí ìyá mi ò dẹ̀ sọ nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ fún mi ìyá àgbà lórí ọ̀rọ̀ olóṣèlú yìí tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀. Hmm. ó ṣọ́ra ẹ̀ wọ̀mọ́lé mi máa nífẹ̀ẹ́ kó rí bínú bàbá ẹ̀ tó o bá rí bínú ẹ̀mí ò létí lè gbà sí apá ìyá ẹ̀ pápá ọ̀ka dúró náà ẹ kí n bí ẹ ní ìbéèrè kan pálọ̀kù tí wọ́n ń sọ yẹn ọmọrú ìwà nú ẹ àbọmọrú èèyàn tó ń bá ṣe. ẹ lóòótọ́ mi ò mọ̀ wá nú ẹ̀ àmọ́ mo mọ̀ dáadáa. ó dẹ̀ mọ́rú iṣẹ́ ọwọ́ ẹ̀ tí. bẹ́ẹ̀ ni ìyá àgbà mo mọṣẹ́ tó ń ṣe òkè òkun ló wà tẹ́lẹ̀ tó ti ń ṣiṣẹ́ lóde ń ṣe ẹ nǹkan tí ò yé ó pọ̀ ju ohun tó yé lọ ṣé ìwọ ò mọ̀ wípé nínú àwọn tí wọ́n jìjọ ń dòwò pọ̀ tán jọ ń ṣòwò pọ̀ wọ́n lè ṣe iṣẹ́ yìí wọ́n lè ṣiṣẹ́ kíṣẹ́ yìí fún un ikú àjọdòwò pọ̀ ó pọ̀ púpọ̀ ń ta láwọn tó jọ okòwò pọ̀ tó ń ṣe okòwò ṣọ́ra ẹ o mi ní fẹ́ kó ẹ kó rí ìbínú bàbá ẹ tó bá dẹ̀ bínú sí ẹ kò ní dáa ṣé o mọ̀ pé yín lójú bàbá ẹ ló jẹ́ mi dẹ̀ ní kó kó bá rẹ̀ ó dáadáa kó rorí ẹ wò kó tó ronú ṣó ti yẹ. àmọ́ ṣé wá lè jẹ bẹ́ẹ̀. kò lè jẹ bẹ́ẹ̀ gbàgbé èròkérò. Bọ̀sún ah, Bọ̀sún ṣó rí báyìí nìsín ṣó rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí báyìí nìsín mo sọ fún ẹ o agbódègbà ẹ òun náà ti pa yìí o mo máa sọ fún ẹ pé tọ́lọ́ máa ṣọ́yàn kí o máa fi ṣe ìṣọ́ra ẹ bọ́ sùn ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ sùn sùn ìfẹ́ tí mo ní sí ẹ mo ṣe ń bá ẹ sọ gbogbo tí mo ń sọ yìí o ìlú wa yóò rí bí wọ́n ṣe rò yẹn kò rí bẹ́ẹ̀ èèyàn mi ọlọ́run àforíjì ẹ̀ tó kù. ọ̀gá ṣé ó tó kọ́ pa ṣé torí pé wọ́n mọ̀ pé a máa ń gba ọ̀rọ̀ kan àbí méjì lẹ́nu ẹ̀ ló ṣe pa ni ṣé ó tó kọ́ pa dájúdájú ìjọba lọ́wọ́ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ́mi dẹ̀ ṣe wà èmi ò ṣetán láti para sẹ́yìn mo gbọ́dọ̀ túṣu dé sálẹ̀ kòkó mo gbọ́dọ̀ wádìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá ni tí máa dẹ̀ sọ gbogbo aráyé kọ́ gbọ́. ó O ó fẹ́ tú iṣu dé sálẹ̀ kòkó bẹ́ẹ̀ni ibi tó kó oṣù sí àti gbogbo ohun tó wà nísàlẹ̀ iṣu bẹ́ẹ̀ni mo tiẹ̀ nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ó máa ń. ṣé iṣẹ́ yìí ò mọ̀ pé tí ìgbà ṣe òkú ẹni tó kó kò ní sùn ni. ìwọ rántí òwe àwọn àgbà tó máa ń sọ pé mọ̀jàmọ̀sá òun la mọ akíkanjú. akíkanjú yẹn ò lè jà rárá ni kí ló ń sá fún. ẹ ẹ bọ̀sùn mo nífẹ̀ẹ́ tó sọ ẹ̀ tú iṣu ẹ̀ dáadáa ẹ mo tiẹ̀ gbàgbé mo ní kí n sọ fún ẹ mo ti sọ fáwọn ọ̀gá mi bí náà tẹ́lẹ̀ pé. Eh, mo ní àìlera kékeré kan mo wá fẹ́ gba ìsinmi bí ọjọ́ mélòó kan pé kí n sinmi níbi iṣẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ àti pé ìlú òyìnbó ni mo ti fẹ́ lọ ah. sinmi èmi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ọ̀gá a fẹ́ dèlú ọba kí n tẹ̀ lọ fúnra mi sinmi díẹ̀ ara ń fẹ́ sinmi. ọ̀gá ẹ má sọ fún mi pé torí ẹni tó kú lè ṣe sálọ. èmi ẹrú bọ́dọ̀ ah, èmi kẹ̀. èmi màá jẹ́ sà tó bá ń gbọ́ iná jó ògiri òsà wà là ń jẹ́ bẹ́ẹ̀ mo kò fẹ́ lọ sinmi ní. ọ̀gá ẹ̀yin ń jẹ́ iná jó dáadáa odò yín tí ẹ̀rọ bà ó mà ti ń gbẹ ẹ̀fẹ́ sá lọ. mi ò sá ṣùgbọ́n mo máa rántí òwe àgbà tí mo máa sọ pé mọ̀jà gbé yẹn ń sá ní iṣẹ́ kò mọ̀jà rárá ni jẹ́ kájọ kò mọ̀. ìlú wa máa ọ́. ó máa ìlú ì máa mọ́ bí ò bá mọ́ fọwọ́ rẹ̀ mi mú ó máa mọ́. ẹ ti ń sá lọ. mi ò sá. ọ̀gá ní ìsá lọ sẹ́. odò dẹ̀ ti ń ṣẹ̀ mí mọ́ ní mi ò sá sábì báwo èmi á sá sọ ara ẹ o mi mi ò sá o. ọ̀gá ọ̀dà kẹ́tọ́ lọ ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lọ. iṣẹ́ wo ló fẹ́ bẹ̀rẹ̀. ọ̀rọ̀ kú tó wà lẹ́yìn. ikú o ah, mi mọ jọjọjọ bọ̀sùn sọ ara ẹ o ṣé o pé mo sọ fún ẹ lọ́jọ́ kìnnìkan pé kó máa lo ọ̀dọ́ wa òun ló ti ń délẹ̀ yìí o mo fẹ́ lọ sí fún sinmi. ọ̀gá ẹ jókòó ká bẹ̀rẹ̀ iṣẹ́. ọ̀rẹ́ wa ṣé o bínú mi ò bínú sí. ebi mo ránṣẹ́ pé ẹ̀ àmọ́ nǹkan mélòó tó ń gbé mi jáde ń sìn kò wá sí ilé ọ̀rọ̀. awuyewuye tó ń lọ láàrin ìlú nípa ikú Máyọ̀kún Àríbísálà mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ o tó fi di pé wọ́n kó dọ̀tí jọ tó ń finá sí i tọ́kọ̀ òfin ráyè kọjá ní òpópónà márosẹ̀ mọ́ tó fi di pé wọ́n ń sunlé wọ́n ń dà lóru jẹ́ ń pàkíyèsí ẹ̀ sí ó mọ ìyá tó mọ ìkọsími nígbà tó wà láyé afẹ́sọ́nà ọmọ tèmi ni àti pé bàbá tó bí tó kúrò lórí oyè kémi tó débẹ̀ òun ló fẹsẹ̀ mi wọnú òṣèlú kí ni máa fẹ́ gbà sí ti máa dẹ́mi ẹ̀ légbodò kó sí o nǹkan tí fẹ́ kí wọ́n ṣe ni pé ibi tó bá ti lè pẹ̀tù sí wọn lọ́kàn kó pẹ̀tù sí wọn lọ́kàn àwọn oníwèé ìròyìn jẹ́ kó mọ èèyàn tí mo kọ sí olóògbé báyọ̀ parí bisálà ńgbà tó wà láyé ọwọ́ mi rèé fífún nẹ́nẹ́ o. ẹ ṣe ọlọ́lá jùlọ inú mi dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu yín ní ẹni ṣe rí ikú ọ̀rẹ́ mi máa yọkù ó jẹ́ nǹkan tí ó bá wa lójijì tó sì ṣẹ̀rù bà wá gidi gan àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ yìí èmi náà sa gbogbo agbára tí mo ní láti rí wípé àwọn aráàlú mọ̀ wípé ẹ ní ọwọ́ sí ikú máyọkàn mi ò ní kọ̀ láti lọ sọ́dọ̀ àwọn amóhùnmáwòrán oníwèé ìròyìn àti àwọn oníwèé ìròyìn láti ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ẹ ṣeun ọlọ́run túbọ̀ dúró tì yín á dúró tàwa náà á sì dúró ti àwọn ẹbí olóògbé ẹ ṣeun. àlójú mi rí tó àló sọ sí ni lẹ́nu wo tó bùyọ̀ sí ọ. ọlọ́lá jùlọ. mo ń jẹ́ yín bàbá bàbá ẹ má bínú mo ní àwọn béèrè kan tàbí méjì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ní àkọ́kọ́ ǹjẹ́ ẹ lè rìn láàrin ìlú tá a wà náà yìí láàrin ìgboro láì kó àwọn ẹlẹ́mọ̀ṣẹ́ wọn sẹ́yìn. mi ò gbìyànjú ẹ̀ rí. ẹ tiẹ̀ gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ nítorí pé àwa ń rìn à ń jáde gẹ́gẹ́ bí òṣèlú òru ni òṣèlú máa ń rìn jù o hmm. la máa ń fetí kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìlú fẹ́ àbí tí wọ́n ń sọ. Hmm. ìyẹn dúró ìbéèrè kejì àwọn abúlé tẹ̀ ń wò wọ̀nyí àtàwọn ìlú àmọ́ ọ̀nà tí wọ́n yí wa ká ọjọ́ wo lẹ ti pè wọ́n rí àti inú ìlú tá a wà pé ẹ̀yin èèyàn wa èmi gẹ́gẹ́ bíi gómìnà yín àdúpẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tẹ̀ fún wa gbogbo nǹkan tá a sọ pé a fẹ́ ṣe fún yín àṣe èyí tá a ti ṣe tó bá dìgbà báyìí a máa bẹ̀rẹ̀ a máa dẹ̀ parí ẹ̀ nígbà báyìí kátó nípa máa tún mú ìpele kan ǹjẹ́ bá wọn sọ̀rọ̀ rí. àbá hmm, wọn sọ àmọ́ aláṣojú oríṣiríṣi tó ń ṣojú wa wọ́n dẹ̀ ń fàbọ̀ tó dájẹ́ wa. oríṣiríṣi ẹ̀dá ló wà hmm. ẹni tó fẹ́ kẹ́ ẹ pẹ́ lóyè ẹjọ́ ìṣèjọba ni ẹni tó fẹ́ kí wọ́n lé yín kó lórí oyè yẹn ẹjọ́ ìṣèjọba ni o hmm. ẹni tí ò tiẹ̀ fẹ́ kẹ́ ẹ sùn kó dọ̀la kí wọ́n kan túfò lóde yín ó wà náà àwọn tẹ̀jọ́ ìṣèjọba hmm, nítorí pé ipò tẹ wà yẹn ó wù òun náà. Hmm. àbẹ̀rẹ̀ ọlọ́run báyìí. gbogbo àwọn tẹ́ ẹ̀yàn wọ̀nyí ẹni tó máa wá sòótọ́ fún yín ò tó nǹkan. Hmm, ẹ̀yin gbàgbé ni ìlú tẹ́ ń wò yìí àtàwọn ìlú àmọ́ tí wọ́n yí ká yìí àwọn ni wọ́n jáde pẹ̀lú bí òjò ṣe ń rọ̀ tó ń dá tó tún ń rọ̀ tó tún dá tí wọ́n lọ tẹ̀ka hmm. ìpẹ̀lẹ̀ tá a fẹ́ lórí àlééfà ni kàṣà kàṣà. ní ìdápadà ẹ̀ dáadáa ló yẹ kẹ́ fi san fún wọn. àkókò gbìyànjú. ẹ gbìyànjú kò tó hmm. èèyàn tó lè bá yín sọ òótọ́ ọ̀rọ̀ tèmi ń sọ ń bí lálẹ́ yìí tó bá wà pé mẹ́ta mi mọ̀ wọ́n nítorí pé nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ìjọ tẹ́ ẹ bá ti bá wọn sọ tọrọ bóyá ló lè bí ká bá fún wọn ní kíní yẹn mọ́ hmm. Hmm. owó ìfẹ̀yìntì tíjọba ń fún mi ó ti tó mi mo ti nílé iṣẹ́ kí n tó di gómìnà mo ṣe mo ṣàṣeyege àràkún láṣọ gbági gbogbo ohun tèmi náà mú kò ń bẹ̀ ṣé mo gbọ́dọ̀ fi gbogbo ọmọ ẹ̀wà jẹun àwọn ọmọ àtìyàwó rẹ̀ gbé gbèsè àlàáfíà àwọn yìí ò ní lè bá yín sọ yìí mi tèmi lè sọ ni mò ń sọ yìí hmm. gómìnà wa hmm. ẹ gbìyànjú ẹ ṣe àtúnṣe hmm. ẹ má yẹ kó pẹ́ jù ọlọ́run àgbà fún wa tí mo ní ká sọ nìyẹn à ń túbọ̀ máa tẹ̀síwájú ah. mi ò fìgbà kan kó yan orí kéré o mi ò fìgbà kan kó yan orí kéré rárá rárá ṣe èyí tí ìlú kan ń pè ní ìlú fẹ́mi lóye. mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kọ̀ọ́ mọ́ lórí ẹ̀sùn tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀. Hmm. ọlọ́lá jùlọ nígbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀ ẹ jọ bó làwọn ẹ̀ṣọ́ yín wà. ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ yẹn àtọlọ́ọ̀ náà la fi bọ́ ń bẹ̀ hmm. bí ò bá sáwọn mi ò mọ kò tí ń bá wa. àmọ́ mo bá tiẹ̀ ní sùúrù ọlọ́run kò fi ojú àṣebi wọn kó tó máa gbé ìgbésẹ̀ tó ń gbé yẹn èmi mọ̀ pé bàbá tèmi ò kí ń ṣàpàyàn mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run máa fi ojú àṣebi wọn. bàbá mi ṣé bó ṣe ló bá tẹ̀ wá ṣe é ṣe mọ́ tá à lọ́dún mẹ́rin ní ìlọ ṣéyìn adé lákọsílẹ̀ tó dáa. ọkọ tèmi ti wà lákọsílẹ̀ tó dáa. mi ò. kò ṣe é gbé láì ilé ayé. gómìnà ẹ kú ọ̀rọ̀ ìlú. àbáwá nìyẹn èèyàn gbọ́dọ̀ jowó wa. ẹ pé ètò. à ń sùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tinú aráàlú bá ti dùn ìtókù fún yẹn. ìyẹn kan ni kókó. gómìnà ẹ má jẹ́ káwa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ òkè ọ̀nà yẹn ni mo torí ẹ̀ wá. ẹ̀wọ́ bẹ́ẹ̀ gíga tí mo ti ń bá yín sọ tó wà lọ́nà òkè odò yẹn. Ah, ah. ó dà. mi ìfẹ́ kílẹ̀ ẹ̀ kó kó kàn lọ bẹ́ẹ̀ kó kó bọmọ yín lọ́wọ́ nítorí ohun àlùmọ́nì tó wà lórí ilẹ̀ yẹn á wúlò fún yín tẹ́ bá tẹ kúrò lórí àléfà. ilẹ̀ tẹ́ ẹ̀ sọ àwọn ẹbí kan ló ní àlùbẹ́ẹ̀kọ́. gómìnà bẹ́ẹ̀ ni. tíjọba ti fún wọn ní ìwé. bẹ́ẹ̀ ni ìwé ẹ̀rí pé ẹ̀yin ìdílé ẹ̀yin lẹ́ni lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ kí ló wá kan ọmọ tí wàá ń bẹ àdúgbò lọ gbà lọ́wọ́. bá ṣe máa ń ṣe nìyẹn gómìnà bá ṣe ń ṣe nìyẹn gómìnà ilé làṣẹ kò sáṣẹ tẹ pa tí ò múlẹ̀ ẹ fọwọ́ balẹ̀ yìí. tó bá jẹ́ ọ̀rọ̀ aláṣẹ dẹ̀ òye yé mi pé ọba ló nílẹ̀ àmọ́ nǹkan tí ò bá jẹ́ téèyàn èèyàn ń fagbára fà á gẹ́gẹ́ bí mo ṣe sọ ìjọba ti mọ̀ pé ìdílé ìlú nílẹ̀ ó ti wà lákọsílẹ̀ lọ́dọ̀ ìjọba táwa fúnra wa mọ̀ bàbá wa fẹ́ lóru ilẹ̀ bẹ́ẹ̀ a máa lọ bá wọn tù bí ìnùbí ni o. ilẹ̀ yo ìjọba fẹ́ lò ayọ̀ǹda o ayọ̀ǹda o ó ti tán. ẹ jẹ́ wá sọ kan fún yín olóyè o iṣẹ́ ìdàgbàsókè tí ìlú ń ṣe sí pọ̀ bẹ́ẹ̀ dàrẹ̀ òrówó ṣe. ẹ pàrọ̀ gómìnà. ṣé ká tó wá lọ gbàmọ̀ àwa á ṣe wa à á lọ àwọn kan ti ṣe tiwọn wọ́n ti lọ káwa tó dé ẹ jẹ́ káwọn tó ń bọ̀ náà rí nǹkan ṣe. gómìnà mo kàn fẹ́ kẹ́ fi ṣe àjẹmọ́nú tí ń lọ. gómìnà gbọ́dọ̀ jẹ wọ́n olóṣèlú ni wá tòótọ́ àgbọ́dọ̀ jẹ̀lú aṣọ jẹ̀lú báwa bá kúrò tán orúkọ wa wà ní dáadáa ni tó kọ́ lọ́mọ wa ń ta kọ́ má lè sọ fòfò báwa náà lè jáde ká dárìn kó má ṣẹ̀ṣọ̀ iye ẹ̀ nìyẹn. ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. kì í ṣe bí mo ṣe fẹ́ bólórí ṣe ń láti tòbú ni. ẹ wo ẹ fi ọ̀rọ̀ lẹ́yẹlẹ. ẹ mú olómi ọsàn yín. báyìí pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn ó dá bẹ́ẹ̀. ọlọ́lá jùlọ sí àsìkò àti ṣúgbà tó ìdí àlà ṣẹwárí ò tọrọ ó lójú ẹni tó lè bá yín sọ o àwọn kan máa wà mọ̀jàmọ́sá ẹ̀dá ni wọ́n nítorí ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín wọn ò ní lè sọ ìtọ́jú tọrọ ẹlòmíì dẹ̀ máa wò wípé ah tí n bá sọ nǹkan tó wà lẹ́nu mi òpin pátápátá á ní kí n má dé sàkání òun mọ́ ẹni tó fẹ́ ṣèlú ó lè àfẹni tí ọlọ́run bá bá fún ṣe lóko àfẹni tí ọlọ́run bá bá fún ṣe o tí ẹ bá wo inú ìwé mímọ́ ọlọ́run oríṣiríṣi ọba ló jẹ nítorí pé ní àsìkò gbàtà ń wí àwọn ní olódùmarè kó ilé ayé lé lọ́wọ́ pé kí wọ́n máa darí ilé ayé ìgbà tóyìnbó dé ló dogun wípé ẹ. Eh, ìjọba ṣe ẹ̀yàmẹ̀yà pé ó dà kó burú kí ọba ìlú kí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan kí àṣẹ̀ṣẹ̀ fẹ́ yan ààrẹ afẹ́yan gómìnà afẹ́yan ilé-ìgbìmọ̀ asòfin pélébé ilé-ìgbìmọ̀ asòfin àgbà ìtọ́jú àti fi da nǹkan rú ni tó jẹ́ pé àtẹ̀mí àti ẹ̀yin inú ẹ̀ la padà wàá wọ̀ nígbẹ̀yìn tí nǹkan bá sọnù láàrin ìlú àbí láàrin ilé ǹjẹ́ mọ̀ pé tó fẹ́ kárí àjọ ń wà ni o èèyàn tí ò fẹ́ kárí àjìjọ ń wà ni tí ọ̀rọ̀ bá wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wá olùmọ̀ràn tẹ́ fọ̀rọ̀ lólè tẹ́ fi ràn gbogbo ẹni tó fẹ́ gbà ẹ́ nímọ̀ràn tó máa bá tolódùmarè mọ̀ tó nǹkan kí la á mọ̀ tá fẹ́ ṣe tá a fẹ́ fi kólẹ̀ ayé já kí la fẹ́ mọ̀ tá a fẹ́ ṣe tá a fẹ́ fi tẹ́lẹ̀ lù lọ́rùn. ẹ àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní a'udhu billahi minash shaitan rajim kí ọlọ́run kó ṣe kí ni kó yà wá ya èṣù à ń tanra wa ni. tá a bá èṣù tá a fojú rí ní ìta à ń sọ yẹn àwọn èṣù kan wà tó yẹ pé nínú àjọ ń gbé ni. àjọ ń gbé ni èṣù tá à ń wí ní àwọn aya tá a fẹ́ sínú ilé. nígbà tí ẹlòmíì ibi ipò tí òròpó máa bára ẹ̀ ó padà bára ẹ̀ níbẹ̀ pé ah èmi lọ́lọ́run padà wá gbé sípò tí mo wà yìí gbogbo ohun tí mo bá máa ṣe jẹ́ kí n ṣe pápápá ní àsìkò gbà tá a sọ yìí gbogbo nǹkan tí wọ́n bá ń sọ fún àwa tá a jẹ́ aláṣẹ ìlú tá a jẹ́ ọkọ wọn inú etí wa ló máa máa wọ ọ́ gbogbo ọ̀rọ̀ tá a bá fi lọ̀ wọ́n èyí tó máa jẹ́ èyí tó máa dùn mọ́ wọn nú tó máa ṣe wọ́n láǹfààní ni wọ́n máa gbà á nímọ̀ràn ẹ̀ jẹ́ kí n wá béèrè ìwà wo ni wọ́n mọ̀ tó hò tó jẹ́ tó dùn mọ́ aráàlú nú ìwà wo ló mọ̀ tó hò tó dùn mọ́ Olódùmarè nú hmm. Hmm. ṣé kí n béèrè béèrè kan. Mm ọ̀tá ìlú ní ẹni àbọ̀rẹ̀ ìlú ọ̀tá ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú ó wá pín sí méjì pé ṣé ọ̀rẹ́ ìlú ló jẹ́ ni àbí ọ̀rẹ́ ọlọ́run. bẹ́ẹ̀ kẹ́lẹ́ èèyàn ò ní rìn kò mi gbogbo gbèsè tá a bá gbé láyé káfitọ́ lọ́wọ́ máa ṣáájú ni tá a bá fitọ́ lónìí máa lè ṣáájú à ń tọ́ra wa ni a ti wà nípò yìí rí ọlọ́run ló bá wa ṣe é. ọ̀nà la fẹ́ mọ̀ tàbí fi kálẹ̀ ayé ga eléwì kan ó ní ẹ̀rù ayé ń bà mí o ẹ̀rù ayé ń bà mí bẹ́ẹ̀ nìkan bá lè ní ẹlòmíì á lọ la ọ̀nà la fẹ́ mọ̀ tá a fẹ́ fi kólé ayé já àmọ́ àmọ́ àmọ́ àmọ́. ẹ fi ọ̀rọ̀ ìkíkí lẹ̀ o kí lẹ rò pé mo ṣe jẹ́ sí bí mo ṣe dúró yìí. gómìnà yìí. apàṣẹ àkọ́kọ́ nílùú yìí. bẹ́ẹ̀ni. mo lè pa mo lè jí. bẹ́ẹ̀ni. tí ó dẹ̀ sẹ́ni tó máa yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ òkè ọ̀nà tíṣẹ̀lẹ̀ láabi ti ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ǹjọ́ mọ̀ pé o ti wá sí mi gbẹ́rẹ́ ìpàkọ́ ẹ̀rí pé nǹkan kan báyìí báyìí wà lórí ilẹ̀ tí mo ní já mi mẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà yẹn ìgbésẹ̀ wo ló tún gbé má parọ́ fún mi o. ọlọ́lá jùlọ ibi tọ́rọ̀ gbédè máa sojú abẹ́ǹkò. ṣe rí ìgbà tí mo bá yín sọ́ngbà yẹn tẹ́ ẹ̀ sọ sí mi lẹ́nu kò tẹ́ mi lọ́rùn nítorí àǹfààní tó wà nílẹ̀ pọ̀ mo wá gbéra mo tó obìnrin àkọ́kọ́ lọ. ní sùúrù o nígbà tẹ ẹ bá mi sọ tí mo ní kò sọ̀rọ̀ mbẹ ẹ wá lọ bá ìyàwó mi sọ. mo bá wọn sọ wọn dẹ gbà sí mi lẹ́nu. wọn gbà pé kí ni. àwọn ló gbà wá nímọ̀ràn pé ká da ìlú yẹn rú ká bá ti dà lóru èèyàn á mọ bẹ́ẹ̀ ṣe máa tòlú padà ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa kó àwọn aráàlú kúrò lórí gbogbo àfihàn tó bá ká fi túṣẹ́ èmi ní kí n máa bu aráàlú mi jẹ kí n máa fatẹ́gùn sí tẹ́ fi jólé onílé táwọn tó nílé lórí òfin nílé lórí mọ́ tẹ́ fẹ̀mí èèyàn ṣòfò lọ lórí ilẹ̀ ẹ dún tó tó bẹ́ẹ̀ yẹ wò ah, èèyàn máa wọ́n o. olójú mi rí tó o ló so sí ni lẹ́nu wo tó bùyọ̀ sí o. ọ̀rọ̀ ilé ayé yìí máa ní. sọ̀sọ́ kí ló ṣẹlẹ̀. ẹ̀kọ́ ti fi ojú mímu wọ̀n báyìí. kò yé mi. ah ó ní láti yẹ. aṣẹ́ kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà kòkòrò tó ń jẹ̀fọ́ kòkòrò wo ló ń jẹ̀fọ́. tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò tí ó dà tá a bá sọ fún gbogbo ọ̀rọ̀ òye mi. Eh, ó tọ́ lórí wa àná sọ ó ní tí wàhálà bá ń ṣẹlẹ̀ nílùú tí olórí tó wà lórí àlééfà nígbà yẹn tí ò bá wà nǹkan ṣe sí láàrin ọjọ́ méjì dájúdájú kọ́ bí àwọn tó wà lórí àlééfà ẹ̀ kí ló mọ̀ pa ẹ̀. bọ̀sán kí ló ṣẹlẹ̀ kankan. gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú bí yóò ṣe ń kú tó ń pa èèyàn tí ìlú ń dàrú tí nǹkan ò lọ déédéé àṣé àwọn ìjọba wa mọ̀ sí ìjọba. àwọn aráàlú wa ló wà bẹ́ẹ̀. ìjọba. bẹ́ẹ̀ o rò bẹ́ẹ̀. mi ò rò bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ báwo ìwádìí ìwádìí mi fi hàn pé ìjọba mi ìjọba mi. ọ̀gá ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run skandeya. àjọkẹ́ àjọkẹ́ ṣé bó ṣe yẹ kó rí mi ṣá ó wù mí jẹun fàtẹ́gùn sí kí ni máyọ̀kọ̀ máa níbi sálà ṣe fún ìtòfipá àfẹ́sọ́nà ọmọ tiẹ̀ pípa ẹ̀ ó nídìí nítorí pò di ẹ lọ. ẹ ránṣẹ́ pè mí. bẹ́ẹ̀ ni àbáyọ mo fẹ́ rán ẹ níṣẹ́ kan mo dẹ̀ fẹ́ kó tẹ́tí kó gbọ́ mi dáadáa torí mi ò fẹ́ gbọ́ pé kò ṣeé ṣe máyọ̀kún dóoru mú mi ó wù mú mi inú bí mi mi ò fẹ́ rí mọ́ ọ̀rọ̀ mi dẹ̀ ti yé ó ti di ṣíṣe ẹni tó bá ti di ẹ lọ́wọ́ ó di mi lọ́wọ́ ni ká má fi yẹn lẹ́sẹ̀ mi ogójì ilé tó wó lókè ọ̀nà àti èmi èèyàn márùndínlógún tó lọ sí nǹkan. nígbà nígbà òjò ẹ̀rọ ìgbà nígbà ẹ̀rọ mo ti gbà nígbà òjò yìí o àwọn akẹ́kọ̀ọ́ náà gbà mí nígbà ẹ̀rọ. bẹ́ẹ̀ o dẹ̀ mọ̀ pé àsìrán mu gbọ̀ngàn ẹ̀ kò ṣẹ̀yìn economy gbogbo ipò tó wà lẹ́nìí nílùú yìí kò ṣẹ̀yìn ni mo wá fẹ́ gbé àwọn iṣẹ́ kan fún un inú mi á dẹ̀ dùn kí n máa gbọ́ nígboro pé kò ń ṣe dáadáa àkọ́kọ́ mo fẹ́ kẹ́ wọnú ìgboro lọ ẹ lọ da ìgboro rú ẹ jẹ́ ká ariwo ta ẹ jẹ́ kó kìkì kàn tí àwọn ọlọ́pàá bá wá mú un yín ní ráńpẹ́ wọ́n kàn mú un lọ sọ́dọ̀ wọn tí ọlọ́lá jùlọ bá wa gbọ́ a wá síta á pẹ̀sì fáwọn aráàlú nínú á bẹ àwọn ìjọba wọn á fi yín sílẹ̀ èmi dẹ̀ mọ̀ pé lẹ́yìn yẹn ipò tó tún máa wà á tún ju ipò tó wà ń sìn lọ. ìyá wa má o kí lè rè mí kí má lọ ń dà lóru káàkiri kí lè fẹ́ káwọn èèyàn máa wò mí wọ́n á rò mí bí èèyàn burúkú wọ́n á lè mú mò ń dà lóru kí lè rè mí. wọn ò lè rí ẹbí èèyàn burúkú tó èrè ẹ pọ̀ ọ́ nítorí pé bó bá ṣe ń ṣe ni ìlọsíwájú ẹ̀ ṣì máa máa kó sí i kó wá ń ṣèyẹn nìkan o sórí níbikíbi tó bá ti kún fìrí pé èèyàn kankan ń sọ̀rọ̀ alájùlọ ní burúkú àbí wọ́n ń pèjẹ pèrè bí lórí ẹ̀ bá mi mú wọn kúrò ńlẹ̀ àbí wọ́n ń ṣọ̀tẹ̀ bá mi mú wọn kúrò ńlẹ̀ sórí bó ṣe ń ṣe àwọn kinní bẹ́ẹ̀ ni ìgbéga ìgbéga máa dé sí wọ̀ bí alájùlọ bá ṣe ń gbádùn nínú ìlú bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe máa gbádùn. ó ti yé mi màá wá rí gbéga láti ara abẹ yẹn ah, ìyá wa ọ̀rọ̀ lẹ́sọ̀ iṣẹ́ yẹn ti wá di mú ṣe báyìí à á dà lóru táyà mọ̀ pé àwa kan là ń dà lóru. ẹ wá ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o ìyá mi tí bá ti pè kó ti tó kó ti tó nìyẹn. lọ́wọ́ kan a máa ti sún wọn díẹ̀ àpàdà èyí o mo jẹ́rìí ẹ̀ bàdàn kù yàrá yà. màmá rí ẹ ó dàbọ̀ o. aláwọ̀ mò ń torí ẹ gbàwẹ̀ òun jọ̀sán gbogbo nǹkan tó ń gbọ́ pé mo ṣe ṣé wọn ni mo ṣe nítorí ara mi ni nítorí tiẹ̀ mo ṣe ṣe lọ́nà wo wá kí ló fẹ́ tọ́lọ́run ṣe fún ẹ èmi ni gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ tàwa yìí ẹlẹ́ẹ̀kejì tó ní ta ní pé bóyá àlọ́ tó ní ká lọ ẹnu ẹ̀ láwa yìí gbogbo ọ̀wọ̀ táwọn ará yìí ń fún mi ó ná fún ẹ̀ kí ló tún fẹ́. ṣé àwọn tó ti jẹ tẹ́lẹ̀ wọn lórí méjì ni ó jẹ́ báyìí mo fẹ́ kó o tún jẹ ìkejì tó bá jẹ ìkejì tán wàá tún wá ṣe ààrẹ orílẹ̀-èdè yìí nǹkan tí mo fẹ́ nìyẹn nǹkan tí mo fẹ́ kí ọkọ mi jẹ́ nìyẹn kò dẹ̀ sí nǹkan tí mi ò ní ṣe fún láti dé ibi tí mo fẹ́ kó dé fún ìgbéga ọkọ mi fún ìgbéga ara mi fún ìgbéga ẹbí mi ni mo fi ṣe. àjọkẹ́ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ afẹ́amọ̀ kó má fojú balẹ̀ ẹjọ́. wàá dẹ̀ la ojú ẹ sílẹ̀ kémi fi ojú ba ilé ẹjọ́ ní ìpínlẹ̀ tí wọ́n jẹ́ gómìnà Hmm. hmm. hmm.